sórí pé rí ọmọ yóò pè kí ni tí mo gbogbo ṣí tó ń ṣe ẹ́ orí ẹ ní ni mo tún ti bẹ́ẹ̀ o tún ti lù sí iṣẹ́ tí mo bẹ́ẹ̀ get àbí. ọlọ́run ò pè níṣẹ́ orí ò pè ní. ẹ lè lu mi o bọ̀ ẹ má yẹ fà fọwọ́ ní mi mọ́. o máa ní láti calm down pẹ̀lú ẹ̀ o ṣùgbọ́n o ní láti máa bá jà náà sórí bó ṣe lú ẹni gbà mọ́ mi lọ́wọ́ ibi tó stupid dè bó ṣe wọnú yàrá yẹn tó bá wọnú yàrá yẹn ó ní mọ ibi tó tọ́jú ẹni yẹn sí ẹ má bá wá kiri ni. this is serious. sọfíà. Abib, Abib. yóò rẹ ni kò lè sùn okay he is here kókò sí ẹ kókò freestyle fún mi kí n gbọ́ kí n gbọ́ the natural voice kí n mọ what's up so màá lè mọ̀ pé okay this is what i wanna pump into uh-huh, i'm ready. ó yà jùmọ̀ fún ní freestyle. ìyẹn ló rọrùn fún mi jù because nǹkan tí mo mọ̀ ni mò ń ṣe ah, ok ṣé ah, the fuji fashion ni kí n kọ ni àbí the hip hop fashion. no fuji yẹn màdà ṣé mo pé mi ti gbọ́ yẹn ó dẹ̀ dùn. okay fine. Uh, <clears throat> with God all things are possible jùwọ́n náà rè ọmọdé ọjọ́ sí mò ń ṣeré mò ń kọrin èwo ti yín. Ah, sọfíà báwo ni. this is my style kí lẹ́ẹ̀ tún fẹ́ rí o ẹ jọ̀ọ́ kí lẹ́ẹ̀ tún fẹ́ gbọ́ o this is my style kí lẹ́ẹ̀ tún fẹ́ rí o ẹ jọ̀ọ́ kí lẹ́ẹ̀ tún fẹ́ gbọ́ o. mati mati <laughs> go further but this is really nice i ah. can i can feel it. mo sọ fún ẹ náà. <laughs> but thanks boss. sọfíà kọjá òkì náà wọ́n wá sọ̀rọ̀ yẹn later jàre so um, this is nice and then for me. ẹyin ẹ wo ọ̀rọ̀ Sofia is getting out of neck and hand o ọ̀rọ̀ ẹ ti ń kọjá ojú lásẹ̀ ẹyin wọ́n wá fẹjọ́ rẹ̀ sùn nísìnyí wọ́n ní wípé ó lọ ilé òǹkó mọ́ ilé òǹkó mọ́ tí Sofia lọ ni gbogbo àwọn èèyàn wọ́n lérí àga ni wọ́n jókòó títorí àwọn olówó ńláńlá ni wọ́n wà ń bẹ̀ tí wọ́n ń ṣe ìnáwó nígbà tí Sofia ó ṣe bẹ́ẹ̀ báyìí ọtẹ nílẹ̀ ni gbàgà bó ti tẹ́lẹ̀ ilẹ̀ báyìí lójókòó sí bí àwọn àfáà tó yẹ pé àwọn ni wọ́n wá sọ ọmọ lẹ́kọ̀ọ́ èyí ni wọ́n ní pé kí wọ́n sọ kẹjẹ́ àbáwí is getting out of eh, hand neck. ṣáàrí pé mo lálejò ṣé irú bí ìlú jẹ́kọ̀ọ́ tí máa bá mi sọ lọ́rọ̀ tó ṣe. ẹ wo mo fẹ́ ká tètè báwí lójú ẹsẹ̀ nítorí kó má lọ di pé àwọn good good guys máa máa bá fàá tó bá yá. ọ̀gá ẹja yẹn jẹ́ ah, ìwé so um, sorry sorry about that mo ah, láwọn <laughs> mo láwọn crazy something <laughs> okay, okay fine i'm i'm good to go for this one. oh so, thank um, you so much boss. we'll do the signing and then we start the promotion. ah no thank you thank you thank you sir esego esego esego thank you so much ah inú mi dùn gan thank you ọ̀rẹ́ <laughs> thank you so much bro. I dúpẹ́ fọlọ́ ah. bá a ṣe ń fẹ́ jẹ́ kórí náà lórí i told you now abib childhood friend me now mo ti sọ fún pé ó máa sign ẹ̀ kò ní choice. ah dìran all thanks to you o ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ. o ní láti máa dúpẹ́ lọ́wọ́ mi náà tí n bá ṣe ta ló máa ṣe. bọ̀yẹn tá a bá ṣe lóore náà tí ò dúpẹ́ wọn ni kò dáa. <laughs> Ah, there is something tí mo notice nígbà táwa ń bẹ̀ yẹn. there is a lady tó wọlé one fine babe like that. Hmm. Ah, Sofia nìyẹn náà abiru abiru. Sophia. Yes, àbúrò Habib ni. Ṣé kò sì tó béèrè? Not really, not really. Uh, Say nǹkan but I like that baby, o, I swear. Hmm, Juwan, <laughs> Juwan, èkùrọ́ ló do rà o. Ọ̀rẹ́ mi, téèyàn bá ń wo lọ tó bá pàdé yìí lọ́nà. Hmm. Alẹ́ náà ni. Hmm, ah, I like her, I swear. Àjẹ́ pàtó jọra wa náà. <laughs> Jùwọ́n Juwan, Ọ̀rẹ́ mi, thank you so much bro. Thank you always ẹ̀yin guys nǹkan kan ń bọ̀ sórí mi tí mo kàn ń rò látàrọ ẹ wò control yẹn gbúdọ̀ wọlé ni o torí tí control yóò bá wọlé kò sí bí ṣáínṣáín ṣe máa ṣí àwọn ọmọ wọlé àbí kílẹ̀ ni mo rò. Ah, sórí ọ̀rọ̀ ṣáínṣáín sùúrù ló gbà kì í ṣe ni kì í ṣàna láti ń ṣiṣẹ́ láti domi so a máa ní láti tẹ̀lẹ̀ tútù ah, nǹkan tí bèbí yẹn máa ń ṣe it dey burst my brain tó bá kọ́ àwọn ọmọ yẹn wọlé sórí wọ́n mọ sikele wújó gan wọ́n máa wọ́n máa ń ṣe àdàpọ̀ tútù àbí báwo ló ṣe ẹ sọ báwo ló ṣe ń ṣe yín òtútù máa ó máa mú mi bẹ́ẹ̀ pé kí n tú sí bẹ́ẹ̀ kí ah, òrìṣà ṣáà ń wà bẹ́ẹ̀ gan báyìí gan ọlọ́run. orí ẹ̀ wà bẹ́ẹ̀ o. ọlọ́run ló mọ ibi tó ti máa lọ rí àwọn ọmọ tó máa ń ṣì wọlé yẹn gan sẹ́ẹ̀. nǹkan tí mo máa ń try àti máa sọ fún yín tí ẹ fẹ́ understand kíyàn máa lọ sí club ó mọ̀ from club owó là ń ná bíi five hundred thousand a máa rọtí káwọn ọmọ yẹn tó mọ̀ tá a bá gbé àwọn ọmọ yẹn náà lọ sí hotel owó náà la máa fáwọn ọmọ yẹn láti hotel wá sílé owó náà ni bó wá advisable kí ká máa ṣayé yẹn lè bì àbí kí lè fi wẹ́ ẹ. tó ní bàdí tó ní torí mi gan wà ní problem look at it a ní ṣàìṣàì a ní màmá tí a tún ní anod àwọn ọmọ yìí lè ṣí any type of bójú ọmọ onídìí ńlá ni bójú ọmọ onídìí kékeré ni bójú ilé ètò pẹlẹbẹ ni. ẹni wọn ló lè ṣí wọlé náà a ní problem. àwọn ọmọ tó ń kó bọ́ọ̀lù yìí ni ẹ ṣáà ẹ mọ̀ wá mi dáadáa mi lágbájá bóyá bíi mẹ́rin sí márùn-ún Ah. kò jù bẹ́ẹ̀ lọ. mẹ́rin sí márùn. o lè change ara. kí ló máa ń ṣe ìwọ́dọ̀ mẹ́rin ah. kí ló ṣẹlẹ̀ àwọn méjì alẹ́ ní táwọn fẹ́ wọ nìkan ló lẹ́ni tó ń fẹ́ ó jẹ́ dàgbà ju wa lọ. ó ah. rí i pé bọ̀bọ̀ ẹ mú mọ̀ pé mo jù ẹ lọ ta ni relationship rep. Hi. Hello. Good afternoon. Good afternoon. Um, but Madam, you're stay around. Want to travel? Mm, yes, I know. You know? Yeah. So why are you here? Okay, fine. I'm here because because I love you. You love me? Yes, I love you. Sofia látọjọ́ tí mo ti kọ́kọ́ rí ẹni ọkàn mi ti ń ṣàfẹ́rí ẹni gbogbogbà since three weeks now I've not been myself I can't do without you and I don't know how to go about this so I thought of coming here nígbà tí mo mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ still around, lára Sofia trust me I I want you in my life. I love you. I love you. Please believe me. It's very hard to say, but I just have to. Trust me. lórí tó dúró báyìí ní itri now people are looking at you. ẹ tó bá wù mí wọn rojọ́ ojú ń court now. o oh, understand nǹkan tí mi ń sọ ni like gbogbo èèyàn kọ́ ló máa mọ̀ pé o ní back pain ló jẹ́ kó dúró báyẹn. ju wọn mi ò wò anybody any explanation. but ah. oh, darling come to think of it èmi gangan láti ìjọ tí mo mà ti mọ̀ mi ò máa rí ẹ kó kó kó jókòó rí i mo rí ẹ kó rí náà. there is nothing. there is nothing. if there is anything jẹ́ kí mi mọ̀ mo lè fẹ́ gẹ̀ẹ́tì àwọn oògùn tó bá jẹ́ pàgbọ́ náà ni a lè gẹ̀ẹ́tì ẹ̀ náà. báwo ni track tí ẹ̀gbọ́n mi pa àwọn fẹ́ ṣe fẹ́ how many track ló fẹ́ ṣe fún ẹ̀ yeah only ní six track ni mo máa record fún wọn. wow. wọ́n dẹ̀ eh. ní ìmílẹ̀lẹ̀ tí mo bá ti record ẹ̀ tán la máa ya fídíò next week. oh that's nice. yeah. ṣé mo máa wà á bẹ́ẹ̀. Of course, I want you to be there. That guy yeah. Make it just. Láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bí láti bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ti bẹ̀rẹ̀ orí púpà dì. Wetin happen? Wetin happen for? Olórí púpọ̀ nínú yìí ló I want nínú kíchìn ẹ̀ tó dọ̀ sí gbogbo kíchìn fún mi. Náà táwọn jẹun tó dọ̀ sí gbogbo bẹ̀rẹ̀ fún mi. Na mi. Mo ti mọ pé kò lè ṣe lẹ́yìn ìwọ náà. Mo mọ̀ pé lórí púpọ̀ ara ẹ náà ló máa jẹ́ ẹ̀ tó mọ̀ òṣì, wọ́n máa dáná, wọ́n máa jàtìjàtì. Wá ṣé nǹkan mi ò sí lọ́rọ̀ ẹ̀ náà? Mama, náà ẹ mi débìlì kẹ́ ṣé o sọ mo ti ti máa sọ̀rọ̀ kó lọ sọ̀rọ̀ kó ní dáa fún yẹn ẹ jẹ́ kó rí i pé o sínú yàrá mi wàá gbogbo aṣọ mi tó dọ̀tí tó wà lórí bẹ́ẹ̀ kó lọ fọ gbogbo ẹ̀ kó mọ́ ìgbọ́ kó mọ́ torí torí kó mọ́ gidi má lọ ṣọwọ́ gírí gírí ńlẹ̀ o kó mọ́ báyìí kí máa wo eyín mi inú ẹ̀ tó bá ti kú tó gbẹ mi. alákọ̀ alákọ̀ gbogbo ìdọ̀tí tó dá síbẹ̀ kó lọ kírìn gbogbo ẹ̀ gbogbo abọ́ tó fi jẹun tó dọ̀tí tó rùn síbẹ̀ kó lọ fọ gbogbo ẹ̀ kó mọ́ tónítóní tó ti gbọ́ kó dẹ̀ clean gbogbo kitchen yẹn fún mi wàá dẹ̀ ti ṣe tán kó sáré gúnyán fún mi tó bá àwọn ọkọ tí mi jẹ. ok ma gbọ́ kò sí pano yam nílé. mo ò kórìí ẹ̀ wù ú tí wọn máa bá mi jù kò sí pando nílé kò jẹ pando ló dín nílé lánàá. ìyẹn ò lè wá ń sọ. ọ̀dẹ̀ wọ kitchen kó lọ gúnyán fún mi jàre. ẹ kí ni kí n fi gun. ìkíni mo rò pé ó ya wèrè pẹ̀lú béèrè òṣì tó ń bi mí yẹn. ọ̀dẹ̀ aláìlẹ́kọ̀ọ́ ó ń bi mí kí ni wàá fi gún. o ò lójó ń kíchìn àbí. kó fọ́pọ́lọ́ gún ní òkò gbọ́dọ̀ lẹ́mọ̀. Ah, ẹ̀yọ́ olóòórùn kò ṣá ah no no no no ẹ̀ dọ̀tí gidi gan ni báwo lè kó pẹ̀lú ra yín náà tẹ bá wà nílé báyìí náà ẹ máa máa gbá yàrá kí ló ṣẹlẹ̀ àwọn tó ń gba yín lòpọ̀ tàbá ọ̀nà ẹ mánéjì yín náà ẹ wọ gbogbo lẹ́wọ̀ yẹn dọ̀tí ẹ lè jókòó ṣìkalẹ̀ nílé ẹ lè ṣe fàájì ẹ wọ gbogbo lẹ́wọ̀ yẹn dọ̀tí ẹ wọ gbogbo bí wọ́n yẹn dọ̀tí sórí ìwọ o máa mú gbogbo bíbá ẹ sì wò máa gbà ẹ máa mọ́ọ̀pù gbogbo lẹ́yìn gbogbo ẹ máa mọ́ tónítóní ṣẹgbọ́n àbẹ́ẹ̀ nítorí àwọn oníbàárà mi ò ní pẹ́ dé mi ò lè fẹ́ kọ́ balẹ̀ ní dídọ̀tí ṣé ti gbọ́ mo dẹ̀ fún mo fún yín ní wọ́nà kẹfí ṣe gbogbo kínní pátápátá kíá kí gbogbo mi bàá mọ́ ẹ gbọ́ ẹjọ́. kí ló ṣẹlẹ̀ ẹ wo gbogbo ẹ̀gbẹ́yẹ lọ́pọ̀ yak. láti ẹ̀jọ́ kùnrin gan mi lè wò pẹ́ méjì gbogbo ẹ̀ ló ń pọ̀ ló fọ́ pọ̀ pọ̀tipọ̀ti gbogbo ẹ̀ dàbí tàbí ká aṣọ má bàṣẹ jẹ fún mi má bàṣẹ jẹ fún mi mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ah tó bá máa já sìn yìí. shine shine abi wetin dem dey call you e be like say you dey craze for head. ẹ ṣé torí pé mo ń pè ẹ́ láǹtì wọ́n ò tiẹ̀ jù mí lọ ọdún àwọn mo fẹ́ kó mọ̀ ọ̀ jù mí lọ tó bá tún máa jù mí lọ ọdún kan ọ̀ tiẹ̀ jù mí lọ kí ló ṣe ẹ́ náà ṣàmù ẹni wọ́n tẹ́lẹ̀ tó mo ṣe wà yìí aṣẹ́wó ni ẹ lóṣòdì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó tó di pé wọ́n rí ẹyẹ ó wá káwọn èèyàn sílẹ̀ wá sọ wádìí wèrè wá sọ wádìí ọmọ ọ̀dọ̀ ẹ á máa lọ ṣiṣẹ́ ta tó bá tún ṣiṣẹ́ tán wá tó wá ní ká máa ṣiṣẹ́ ilé olórí burúkú ni ẹni tó pè mí fẹ́ sọ̀rọ̀ torí àwọn kéékèèké wọn wà ń bí báyìí ó dẹ́ sọ̀rọ̀ sẹ́ni bọ́ọ̀dì ká lọ ṣe lè ká lọ ṣe lè ó kọjá tó bá gbọmọ ọ̀dọ̀ ni ó já wèrè mọ́ tilẹ̀ ni. wá lídà ló sọ jóná ṣé ohun wọn yọ ni àbí àbò ṣe mistake náà kò sọ fún mi ṣé òun déédéé yọ ni àbò ṣàṣìṣe ṣé o ṣe pé ìgbà tó ra wọnú ilé yẹn wọ́n ṣèṣì fẹ́ àṣàṣì sí ẹ. wọ́n fàṣàṣì sí ẹ tí máa ń ẹ máa ń nà ẹ blue black wọ́n ti mí ìyẹn gan ni ó ti yí ẹ. èmi ṣaṣáì wàá náà ni. Bọ̀mí because tí a lè bí ẹsẹ̀ àbí ìgbòho ọmọ èbúté mẹ́ta lè mi kí ni ẹ̀ tó ń gbé ní èbúté mẹ́ta mo ti gbé mu ṣe rí mo ti gbé lóṣòdì kò síbi tí mi ti sùn lẹ́kọ̀ọ́ yìí rí tó bá ṣe bí wèrèwèrè á ṣiyẹ́ ṣọ́ báyìí mo lọ sórí ẹ̀. ó dàbí pé kò yí ẹ tó bá ṣe. má gbà mí kẹ́ ọ́ máa fẹ́ gbé mi kẹ́. má gbé ẹ nì. orí bèbí mà ti burú kẹ́ kí ló ṣe ẹ kí ló ṣe ẹ a ní kí ló ṣe ẹ gọgọ náà ẹjọ ẹyin ọmọ tó kù ẹ yóò kó o pé bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ kí ló ṣe ẹ ẹyin ọmọ tó kù kí ló ṣe ẹ tó bá jáde máa pa wọn àbúrò ẹ tó olùkọ́ nílé lọ olórí burúkú nìyí máa fọ́ngọ̀ mẹ́ lórí kí ló ṣe ẹ náà kí ló ṣẹlẹ̀ gangan ó dẹ̀ sẹ́yìn wẹ̀ ní lọ́mọ ọ̀dọ̀. bísú ọṣọ pé kò ń ṣe. a máa lọ ṣiṣẹ́ bí olóyìn burúkú akọ́mọdé bàtí nígbà ṣiṣẹ́ ilé ọ̀rẹ́ gbọ́mọ̀ àwọn ọ̀dẹ̀ kọ́mọ̀ àgọ́ bíta calm down and no do anything I go beat blue black. ẹ̀dẹ̀ kọ́ ni ṣàìṣà wetin dey ṣàìṣà for your body ó wà láyà ni obìnrin máa ṣiṣẹ́ ta gbogbo wọn tó láyà ló ti ní slippers ah. àbámi ẹ̀ tó bá bọ́ àbí ṣàìṣà olóyè tó wọ́n sọ̀kò ó lè tó yẹn náà bẹ̀bí kò sí ọ̀kan lára ẹ̀ wọ́n máa bọ́ àti ṣọ́kà tó bàtà láti tán kí ló wà lára ẹ̀. Ah, ah, Linda, you don't do, don't do. Where they oh? talk, oh! Where they talk, oh! Where they talk, oh! They craze. They craze. We mm. they craze. They craze. They craze. Auntie Shine Shine, ẹ má bínú ẹjọ́. They craze. I talk, make you no talk. They craze. They craze. They craze. Ah uh-uh. ah. Sofiyat kí ló lè tó yẹn náà ẹ ṣé nítorí nǹkan tí mo kàn ń try láti ṣe nínú bedroom ló jẹ́ kó máa sáré bọ̀ nínú living room ẹ is it that you don't love me or something ṣó nífẹ̀ẹ́ mi ni. I love you. You love me, then why are you doing this to me? Why are you hurting me? Eh? Come on, baby. Eh? You know how much I love you, you know? Eh? Wait, wait, wait mi ò ní plan iṣẹ́ kankan. ok fine jẹ́ ká ṣe é. bó tá bá máa ṣe ní tẹ̀ nǹkan ká tẹ́lẹ̀ sílẹ̀ lẹ́ka ṣe nǹkan fẹ́ ṣe. ọ̀rọ̀ ni ọ̀rọ̀ orí ẹni tó ń tẹnumọ́ tẹnumọ́ yìí èmi fẹ́ bìlì péré ló ń ṣe wo a lè ṣe lórí bí ìta wa ètò bá fẹ́ ká ṣe ní bedroom then kò lè rárá èmi àti ọmọdé ni wá ó kọ lè di chairman máa fún ẹ látẹ̀yìn ó dẹ̀ máa enjoy ẹ̀ gan trust me i swear. jùmọ̀ i'm not saying anything. mo ṣe anything mo kọ́kọ́ jí ká tẹ́ni sílẹ̀ lẹ́ come on ah stop ọ̀rọ̀ tẹnisílẹ̀ lẹ tẹnisílẹ̀ lẹ́yìn náà kí ló ṣe tó ń ṣe báyìí náà o mọ tí mo ṣe ń manage ilé ayé mi bọ̀ náà o mọ̀ pé mi náà ń try láti dìde ni ṣé inú ògo tí mo manage ṣe ló fẹ́ ta bọ̀bọ̀ ni inú inú gig tí mo manage wọ́n fẹ́ o fẹ́ ti abọ́bọ̀ kó bunú ẹ̀ eléyìí tí ń jọ pé o fẹ́ lo star mi náà. ah, ah kí ló ń sọ yìí torí kakọ gbé nǹkan sílẹ̀ lẹ ṣe kọ́ lórí ẹ̀. come on ìlú wo ló ti ń ṣẹlẹ̀ ìlú wo ló ti ń ṣerú nǹkan stop all this please èmi bìlì pò ń ṣeré nífẹ̀ẹ́ ní ilẹ̀ náà ah, come on baby. fi ah. lágílájí ẹ̀ tó máa fi kú má ẹ̀ va fọwọ́ kan ẹni mi mọ́. àjẹpẹ́ láyéláyé tiẹ̀ náà tó máa fi kú má ẹ̀ bá wá síbí mọ́ nìyẹn láyéláyé yẹ ká má pàdé mọ́ ká má rírà mọ́ tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ ẹni ni egbére ló lẹ́ ní mẹ́rin. wọ́gọ́ egbére ni ọ́. ewé kí ló dé kí ló ṣe lè tó ń ṣe báyìí. bẹ́ẹ̀ ìta lọ́rí tó fọ́ọ̀mù ìta ọ̀rà. ẹlẹ́dàá mi ló ní ṣẹ́yìn nìkan. ṣáta ni. eight hundred ni màá bọ̀. ẹ wo mú un eight hundred six hundred ní Ah, six hundred Go come, mi gan ju eight hundred lọ fúlò òdùn mi ti bá kó láti garage ó ju eight hundred gan lọ mo kàn ní kẹsàn eight hundred. èyí ti gbọ́ ẹ má rojọ́ tí wọ́n máa jókòó síbẹ̀ mi ní jókòó sórí kí ẹ̀ o. Ah, kí ló dé. Ah, ẹ̀yin ń ro mí ni so mi ní fẹ́ comfortable. Ah, <laughs> tẹ́yìn bá ń ro yín pátápátá yẹn ní fẹ́yìntì ọ̀nkú ṣèbí mo fẹ́ sanwó ni wọ́n ní mi ò jókòó sórí chair máa jókòó síbi i'm not okay. bí ń kásẹ̀ sí nìyẹn. kò má tà ṣé ilẹ̀ lára ni. mi ní change o ṣe ní change. ṣe tí wàá òkè bẹ́ẹ̀. mo wà òkè ẹ jẹ́ à ẹwẹ ẹwẹ ẹwẹ ẹwẹ ẹwẹ ẹwẹ ẹwẹ ẹwẹ ẹwẹ ẹwẹ ẹwẹ ayi débi tá à ń lọ. ṣé ẹ̀wọ̀ wèrè ṣé ẹ̀wọ̀ wèrè. kí ló ṣẹlẹ̀. ẹ kú sí wọlé mo ní mi ò lọ. ẹ dúró ẹ dúró kó òkè máa fún yín five thousand náà. ẹ wàá gbà mí kẹ dandan ni òkè ẹ̀yin lọ rántí mi. rántí yín fún kí ni pé mo wọ mọ́tò. ẹ kú sí wọlé. òkè máa fún yín ten thousand. àbáyọ ni kọmíṣọ́ọ̀nù bẹ́ẹ̀ jà mí. kí ló jẹ́ yín ẹ má fọwọ́ kẹ́ ní mi mọ́. ẹ̀yẹ́ rántí tún rí mi bẹ́ẹ̀ mọ́tò yóò ní ṣiṣẹ́ useless man ọjọ́ mi síbi tí kò àti ẹ̀ máa bàjẹ́ ni. tó bá ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ kẹ́ sọ̀rọ̀ àwọn wèrè orí yìí burú wèrè. Ah! ó lè wá tó fi síbi tí mo ti ní mọ́tò òfin. báwo ni ọ̀dọ̀ àbá ọkàn lè yìnyín àwọn nítorí assignment tó fún wa yẹn kò lè bá mi ṣe. Ah, dami kí ló ṣe é. mo ti ní good mood jàre. what's the main problem what's what happened. Ah, ah. dami mo ti ní good mood. Sofia hmm? kí ló wá ṣe é. ó rẹ́ mi. ìyá pẹ̀lẹ́ pẹ̀lẹ́. mo ní láti lé àwọn jù ú wọn rí débẹ̀. bó kí ló dé tó wá dára nù báyìí ilé ẹ̀rọ kalẹ̀ nìkan mo ti náà mo ti wọ yàrá yín tẹ́lẹ̀ lọ mú wipes mo lọ lójú rẹ̀. mo ń ṣe nǹkan ni jàre pẹ̀lẹ́. kí ló wá ṣe bẹ́ẹ̀. Ah, ah. i'm not in a good mood. Sophia, hmm? kí ló ṣe ẹ́ kí nìkan tó ń. sofia talk na what's happening now. relationship mi àti jù wọn. ah ah. ah kí ló ṣẹlẹ̀. Please, I don't want to talk about please, it. Please, please. there's a way we can help you, I'll just speak out. Eh, mo mọ̀ pé ó máa dùn ẹ̀ ṣùgbọ́n èèyàn ò ní kó wá ba ajẹ́ báyìí. Ẹ pẹ̀lẹ́. Ẹ mọ nǹkan. Kí ni Mo ò dé bí ni so gbogbo stress and everything. Yeah. I don't think I'll go home today. Sọ̀fí <laughs> ọ̀rẹ́ mi. <laughs> Ó mọ̀ kó ti ṣẹlẹ̀ ẹ́ ò ní lè sùn bí báyìí o hmm. torí pé mọ́mì mi gan ti kìlọ̀ fún wa pé àwọn ò fẹ́ relationship àwa mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ mọ́ ó ti ní kó máa lọ́nlọ́ ẹ̀ káwa náà máa lọ́nlọ́ tiwa torí wọ́n ní o máa ń ṣe bí wèrè kódà gan mọ́mì mi gan ti kìlọ̀ fún mọ́mì ẹ̀ wípé wọ́n gbọ́dọ̀ rí wa papọ̀ ó ti ní tó bá rí wa papọ̀ wípé nǹkan táwọn máa ṣe fún wa àní láìkẹ́ so ò ní lè sùn bí òun kò jẹ́ síbi tó máa sùn sí nínú ilé tí wọ́n ní rí ẹ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ mi jọ má bínú ṣó ti gbọ́ jọ bá mi dìde bá mi dìde dìde Sofia dìde dìde ó ṣe <laughs> ó ṣe gan-an máa wá bẹ̀ ó ṣe ọ̀rẹ́ mi máa ọ̀rẹ́ mi gan máa wá bẹ́ẹ̀ lé máa lọ sílé má ronú owó mo ń bọ̀ máa wá kẹ́ ẹ lé kí n dáná tán sìn ṣó ti yẹ máa wá bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ah ẹ máa máa wá bẹ́ẹ̀ láàárọ̀ là ṣó ti yẹ ó ṣe ọ̀rẹ́ mi ó ṣe gan. You know the last time mommy saw us with her she said she's going to disown us and I don't want that. You know mommy's wahala. <laughs> Please why won't she disown us? ṣé ìwọ orí bó ṣe ń ṣe ni as if she's mad àti bá a sọ ní gbangba àti bá a sọ ní kọ̀kọ̀ ṣùgbọ́n kò change àfikún ló ń ṣàánú wa fún mi o ẹlẹ́mọ níkà òkòkò mọ̀ká ará ọ̀fà yín mọ̀ká ẹlẹ́nigbẹ́ ni wá tó bá ń bẹ níwèrè ilé mo fẹ́ rí ẹ tó bá ń bẹ lókè mẹ̀sí mo fẹ́ rí ẹ tó bá ń bẹ nídìíròkò onímọ̀ká àsìkò oorun mi ti tó ẹni mi dà. kí Sofia máa wá sílé wa mọ́. Why? What happened? àwọn ìwà yìí náà ni bí kó máa gbé ní káàkiri lọ sí gbogbo ibi tó máa ń lọ and all that ó mọ̀ pé àwọn àbúrò mi gan ti ń wò pé ṣé kò ṣe pé nǹkan èmi wà ń bẹ mọ parents mi náà wọn ò fi bẹ́ẹ̀ láìkẹ́ so èmi mọ̀ pé mi rẹ̀ nífẹ̀ẹ́ kí àwọn family mi gan kàn máa wò pé eh, irú ìdílé wo ni mo ti fẹ́ lọ mú ọkọ yìí. understand èmi gan ti fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ pé kò má jẹ́ kó wá sọ́dọ̀ yín mọ́. really. yeah Well, um, come to think of it kí ló dé tí o sọ pé kí ló mean by kí mọ́mi má máa rò pé irú ẹbí wo lè ti fẹ́ lọ lọ́kọ̀ yìí or something. kò sí nǹkan kan bó jẹ́ ká fi ìyẹn sílẹ̀ báwo dẹ̀ níbi tá à ń lọ lọ́la ṣó ṣe wà intact ṣá. of course yeah. Um, I'll pick her up tí me about the coroner ní office. I'll just come pick you up. Okay. And um, Orikwe, um, boy to help you at that time, you are extremely talented. Mm-hmm. That yeah. boy sings well. Like at all tunes to your radio station, orin yẹn la máa gbọ́ tala máa tv òun ni òun lórí ẹni like the talk of the town <laughs> that guy is good he Juwon is everything ká tó gbọ́ nǹkan sí this hole this hole this hole is kò this hole is da da da da da no the record label yẹn mm, it will make sense yeah. I am proud of you. Thank you, darling. You want a good lawyer because um, the truth is, if I don't sign him, any other person will sign him. And then, nítorí good knowledge ṣe go the way he should, ah, àìmọye artist tell me, sign tí kò kúrò lójú kan. He's just good on his own too. That's right. Don't tell us, sir. I am proud of you. Thank you. I'm proud of you too. ẹ káàárọ̀. Um, sísá tẹ́lá àwọn ọ̀rẹ́ mi rèé Debbie àti Dami ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n. Thank you. Yeah, okay. So, babe, um, I'm fine. You sure? I get you like water, then we lost in the kitchen. No, no, oh, okay, Jenjo, come by. Yeah, sure. That's why we asked. yeah. Come here. Come here. Kò sí. Kí ló fẹ́ Mo fẹ́ jókòó mi. Mo fẹ́ jókòó. Sórí ẹni. Ibi tí mo ń jókòó sí. Kò sí space lórí. Orí òpin. Kọ́mọ dúró jọ. Ògbádùn mi. tó jẹ́ pé kò lè jókòó sílẹ̀ dépò pé wọ́n máa sọ pé kó sùn sílẹ̀ ńlẹ̀ tó máa ẹ́ bá gbà ló wá dẹni tó ń gbé ẹni kiri lọ́sọ̀gàn ṣe fẹ́ gbọ́ ọmọ yẹn ti ya wèrè Sofia ti ya wèrè kó mọ nǹkan tó ń ṣe mọ́ Tọ́lá gan ti sọ pé òun ò lè jẹ́ kó máa wá sílé òun mọ́ nítorí gbogbo òṣèṣì ẹ̀ bí ìṣesí wèrè ni there is more to that match than than than than we are thinking orí wo ni kí n wá kọ sí gbẹ̀dẹ̀ ilé ìgbà yìí. kò sí iye kò sáìsì a máa wá bá a ṣe máa dọ́gbọ́n sí ni ṣe rí ọ̀rẹ́ yín tó jẹ́ dókítà tó wà ní psychiatric hospital yẹn òun náà ló máa help wa a máa fún wọn lówó ni tó máa wá bọ́n ṣe máa bá wa mú tó máa lọ bá wa tọ́jú ẹ̀ a lè máa wòran báyìí o Sofia ti ya wèrè o. ọmọ ẹ̀kọ́ ń dójú tì mí káàkiri ni tọmọ ẹ bá wá sí ṣọ́ọ̀fù mi báyìí àwa gbẹ́ni ẹ̀gbẹ́ rẹ̀ dání kàkà kó jókòó sórí chair orí ẹni ló máa jókòó sí àwọn èèyàn wa máa fi ṣèrànwọ́ gbogbo àwọn customers mi báyìí náà wò wọ́n máa ní àbí wọ́n máa ti lu ọmọ ẹ̀ ni ìgbòǹgbò àwọn ọ̀rẹ́ mi gan sọ ìyá dá mi gan sọ wọ́n ní bóyá mo ti lu ọmọ mi ni ọmọ onílé ọlọ́nà èmi onílé ọlọ́nà lọmọ mi wá ń dọ̀tí ló ń dojú tì mí báyìí ló ń gbègbè ayé ẹrú. ṣẹlẹ gbọ́ ṣẹlẹ gbọ́ wíri ọmọ yìí kan o wèrè o mọyì kankan o kí wèrè kí fẹ́ lọ sábẹ́kúta bó ṣe wà yẹn ó máa fẹ́ ṣe ara ẹ̀rìn ni o ẹni tó bá ní kó wọ mọ́tò ń tọrọ ẹ̀ jẹ ni nítorí òkè tẹ́ bá ní kó wọ mọ́tò ẹjọ́ ṣé tó bá wọ mọ́tò ṣé ó máa tẹ́ni sórí chair ni àbí ó máa tẹ́ni sílẹ̀ lẹ́nu mọ́tò tó máa jókòó sí ọmọ yẹn ọ̀rọ̀ ẹ ti ọ̀rọ̀ ẹ ti kọjá ti kọjá bó ṣe yẹ kéèyàn máa gbé ẹni kiri bí egbére ẹni yẹn dẹ̀kẹ̀rẹ̀ mo ti wá gbogbo ọ̀nà tí mo máa fi rí ẹni yẹn gbé mi ò rí gbé mi ti ẹni mọ bí tó tọ́jú ẹ̀ sí ni. èmi gan pàápàá mo ti wá ẹni mi mọ tó yẹn rí ẹni yà kàn déédéé yọ lójijì ni mi mọ bí tó ti rẹ nìyí mi ò mọ. ẹ mọ̀ kọ́ta máa ṣe a máa wá bá a ṣe máa dá ọgbọ̀n gbọ́n tá a máa tán Sofia padà sí psychiatric hospital ah. ṣe é rí bí èmi ṣe wà yìí mo ti ṣetán láàárọ̀ ọ̀la mi ò mind kó sọ pé òun máa tẹ́ni sí orí tí àwọn nínú mọ́tò mi àbó òun máa jókòó sílẹ̀ nínú mọ́tò mi ká ṣáà ti wọ́n gbọ̀ngbọ́n tá a máa fi wà débẹ̀ nígbà tó bá máa lo bí ọdún méjì ń bẹ̀ bóyá bóyá orí ẹ̀ ọpọlọ ẹ̀ tó lọ bóyá padà sípò. èmi ò lè fọmọ mi lẹ̀ o mi ò lè fọmọ mi lẹ̀. ṣé ká máa wòran ni. èmi ò lè filẹ̀ ni. ká máa wòran kó máa dójú tì wá. mi ò lè fi sọ̀fíà lẹ̀ ọdún méjì kí ni ebi sọ fiálẹ̀ o. rúrú ẹbọ ní ń pè ní àìrú ẹbọ àti ìfìyà jẹ ní. rúrú ẹbọ ní ń pè ní àìrú ẹbọ àti ìfìyà jẹ ní èmi lóye èmi mo mọ̀ èmi lóye èmi mo mọ̀ mo ní rúrú ẹbọ nígbè ni àìrú ẹbọ àfìyà jẹ ni rúrú ẹbọ nígbè ni bó sílẹ̀ yìí ló ṣe ẹ́. ṣé fún ìsinmi mú pé tí a kọ́kọ́ gbà fún ọ̀wẹ́ nù kọ́kọ́ gbà fún ọ̀wẹ́ nù. o tún gbẹ ẹni dání o tún gbẹ. wàláì wàláì tí mi mú ṣẹ́yà lè máa bá ìgbà owó ẹ̀ máa wà á bẹ̀ èmi lọ́rẹ̀ yá <laughs> máa jìyà máṣ àní ló wúrọ̀ kùtùkùtù tí mo jíṣẹ́ sóhun ni mo wá máa jìyà lọ. tẹ́lẹ̀ ló ta ẹ má bá mi wí ẹ má bá mi jẹ torí pé rúurú ẹbọ ṣáwọn ní pé ní àrú ẹbọ àti ìyà jẹ ni èmi lóye èmi mo mọ èmi lóye èmi mo mọ rúurú ẹbọ ní pé ní àrú ẹbọ àti ìfìyà jẹ ni rúurú ẹbọ ní gbé ni àìrú ẹbọ àsìfìyà jẹni èmi lóye èmi mo mọ̀. ẹ̀gbọ́n ta ẹja lọ o àkókò dúró dé nìkan tó ń lọ. báwọn ṣe ń ṣe tiwọn nìyẹn. ẹjọ òwúrọ̀ lọ́jọ́ ẹ wá bẹ mí ah. ah, ẹ wò. kọlọ ń jọ ta tàbí taná ni o abiyire ṣé wọn náà rí i pé ajé bugbájẹ lánàá yìí. kí ló tún sọ yìí. ajé máa bugbájẹ. ọjọ́ wo ni wọ́n ti rí tó jẹ́ pé ata báàgì pé ọ̀tà máa ń gbẹ̀yìn. ṣe bẹ́ẹ̀ rí nǹkan tí mi náà sọ fún yín mo máa ń sọ fún yín gbogbogbà pé gbogbo nǹkan sì máa padà bọ̀ wá dáa ẹ̀yin náà ẹ̀ wò báyìí láti bíi gbogbo ọ̀sẹ̀ tó kọjá yẹn títí dànù ọjà èmi àti níkẹ̀gàn ò yá bíi káàtà one fifty one hundred naira bá a ṣe ń pa ni a kò mọ̀ọ́mọ̀ má sọ fún yín ni. kí ló dé. ẹ wo Samuel ti sọ lè tó ju inú rọ oníta bá ti rí nǹkan fẹnu gbá tá a rí nǹkan jẹ báyìí tá a tún rí sùn tá rí nǹkan forí pamọ́ sí tá tún lọ àlàáfíà lágọ̀ ara wa ẹja máa dúpẹ́ bẹ́ẹ̀ mi bá ṣì wá ìrètí ìrètí bẹ́ẹ̀. àti pé sori bó pẹ́ bóyá ẹ n ta ṣàmọ̀ ni pé n tí ò tó àṣẹ ìṣòro ṣe rí nìyẹn. ẹ jẹ́ àlọ́ awo lọ ah. awo lọ ṣoṣo nìṣó. rọra o rọra o. na oúnjẹ yín ti rẹ̀dí. ebi ò tí ì pa ọ́ ìjọba mi ló sàn fi ara rùn. ara ah, rùn mi tí ì rí oòrùn mi tí ì rí. máa lọ ṣe nǹkan tó ń ṣe tó bá ti fẹ́ jẹun máa yàrá ẹ̀ ni mo ti ń bọ̀ yìí mo dẹ̀ ti rí pé ó ti kó púpọ̀ nínú ẹrù ẹ̀ kúrò nínú ilé. ó ti sá lọ. ó ti lọ. ẹ ká máa dúpẹ́ kí ni kí lẹ fẹ́ banújẹ́ sí kí lẹ fẹ́ ronú sí kí lẹ fẹ́ sunkún sí ṣé kò jẹ́ kí inú yín máa dùn kó bá tiẹ̀ lọ ni ṣé bó ṣe ń dojú tiwa kiri yẹn tó ń ru ẹnu kiri tó ṣe bí wèrè kiri yẹn ló dá ni nǹkan yẹn kan péré ló ń dẹ́rù bèmí bó ṣe já yìí kó má jẹ́ kó máa já sọ́jà ni torí tó bá já sọ́jà àwọn èèyàn máa rí nígboro wọ́n dẹ̀ máa pè mí pé ẹ àbúrò ẹ ló ń ṣe wèrè kiri yìí o àmọ́ nǹkan kan o àmọ́ tó bá jẹ́ pé bó ṣe já yìí ó rí igbó gidi kan tó jáwọ́ kó kú sínú igbó kò sẹ́ni tó mọ̀ mí nínú igbó. àbíbu lẹ́nu ẹ̀ kábúrò ẹ̀ jáwọ́ nínú igbó. Ah. Ah. ẹ má fi para yín. inú igbó. tọrọ kúrò kí ni. irú ọ̀rọ̀ wo ló ń sọ jáde lẹ́nu yẹn. kí ló dé. ṣé bó ṣe yẹ kó máa bá mọ́mí sọ̀rọ̀ ló bá wọn sọ̀rọ̀ yẹn. mo tọrọ ni. ọ̀rọ̀ ó tọrọ kọ lélẹ̀ yóò mọ pé wọn máa feel bad Ok, fine mo understand bó ṣe ń feel. èmi fúnra mi tí mo jókòó sí ìbàyẹn mo mọ pé wèrè làbúrò ẹ but at the same time o ò lè gbọ́ lẹ́nu mi torí ìyá ọkọ mi ló jẹ́. ṣé o mọ gbọ́ nǹkan tó jáde lẹ́nu ẹ̀ o mọ̀ pé wèrè làbúrò mi o dẹ̀ expect mi kí inú mi má dùn pé wọ́n ló já àbó sá lọ àbó kẹ́rù ẹ̀kú ńlẹ̀ really. kò dẹ̀ má bínú even wọ́n mi fara wọn gan mọ̀ pé wọ́n mọ̀ pé wèrè la mọ àwọn náà ṣé ìwọ mọ̀ pé wèrè la kúrò rẹ̀ gbogbo ala understand pé wèrè ni. ó dẹ̀ ti kó kú ńlẹ̀ báyìí wèrè ẹ ti lọ. ẹ̀yin máa wá solutions ẹni láti wá àtúnṣe sí. ó ti bá tiẹ̀ lọ igbó ni àdúrà mi kó wọ̀. báwo ló ṣe máa sọ bẹ́ẹ̀ rọ́mọ yẹ́ ẹ̀. Ah, okay bó ṣe ń gbẹ́ ní kiri tó ń dojú tì mí ló dà. gbọ́ mi ẹ̀bí wọ́n ní ọmọ ẹni ò ní burú títí ká lè fẹ́ kùn bàjẹ́ òun Yorùbá máa ń wí. ẹ ẹ dàbọ̀ ṣé àwọn òbí Sofia wọn ò mọ̀ pé wèrè ń bẹ lára rẹ̀ pé ó láǹgẹ̀nẹ́ tẹ́lẹ̀ àwọn ni wọ́n kọ̀rọ̀ ẹ̀kú débi wípé wọ́n bá yí ẹ̀jẹ̀ táyé ẹ̀ fi dàbò ti dà ní. àwọn ni. jọ ẹni sàn kí là ń sọ kí là ń sọ ṣé àwọn ni wọ́n ní pé kí wèrè ẹ̀wọ̀ ọjà ni bẹ́ẹ̀ ni ìmọ̀lọ́fẹ́ wá sí àti pé ẹ̀tọ́ sí yẹn nǹkan burúkú jáì ni kí ọmọ èèyàn máa ń dojú síyàn káàkiri ṣé ìbí sọ́fì àṣẹ máa ń ṣe ni àfi bí wèrè ẹlẹ́ni bí èrè ẹni kò ní jókòó bí èrè ẹni kò ní sùn. ẹ ẹ ńgbà tó wá rí bẹ́ẹ̀ ni ajẹ́pọ̀mọ lẹ́lẹ̀ ni sọ̀fíà gbọ́dọ̀ jẹ́ láti bẹ̀rẹ̀ ayé ẹ̀kọ́ tó di páwọn òbí ẹ lówó torí pé tí èèyàn bá ṣe bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ ò ní di bí ọ̀rẹ́ ni kìí sùn bí ọ̀rẹ́ ni kò ní jókòó ọmọ tí wọ́n bá ni wọ́n máa wẹ́ ní káàkiri ni òun ni ẹ a ní wọ́n nígbà tí sọ̀fíà tó wà ń lè wé pé hmm. ọmọwé gan kí ló wá dé tọ̀rọ̀ ẹ padà wá rí bẹ́ẹ̀. kí n tún ni ṣé o mọ̀ kí gbogbo iṣẹ́ tí wọ́n bá rí náà torí ẹni burúkú iná ni wọ́n ṣe ń lè kúrò bẹ́ẹ̀ àmọ́ a ní òṣà lè ṣe mí títí kí ní kó máa bọ̀ wá gbé pẹ̀lú wa nílé torí pé tí wèrè bá lọ́wọ́ ọjà ṣákìrù eyín wèrè dá lára. ẹni ni wípé inú ẹ dùn bí sọ̀fíà ṣe kú mi ò bá ẹ sọ bẹ́ẹ̀ o alákòóbá o eh, ṣe. ó wà lára ẹ ẹ gígí ni ìyàtọ̀ wà àti sọ̀fíà gẹ́gẹ́ ẹ̀yìn rẹ bí ẹ̀yìn móòlù ẹ̀ tí wọ́n ń gùn lọ ìyànà pàjà mọ́ sango ni ó mà ṣe o àánú sọ̀fíà mà ṣe mi o sọ̀fíà ìyá nǹkan ọ̀la tóun là láàjìká àbírù kọ́lọ́njọ́ bá ń kórè sí i sì rẹ́ ẹni tó hùn mí o sọ̀fíà ò lè hùn mí bí tẹ́ lọ yìí ìpínlẹ̀ ni o kẹjẹ́ kó rí yín pé gbogbo orí burúkú tẹ̀ ń ṣe kiri látijọ́ kẹjẹ́ kó rí yín pé o kẹ́ pawó gidi wálé wá fún mi ni o àgàgà wọ Linda yìí mo kàn ń wú ẹ̀ ni o ohun tó kàn ń ṣe bálabàla tó kàn ń ṣe rádaràda kò bá mi lára mu o màá sáàkì ẹ o. ṣaṣa I don beg you now I don beg you now I thought you say I dey on a high level that day ni mo ti gba wèrè yóò ní ìyẹn ló fà á ah, no vex. you dey on a high level lórí òwà lè pín lọ́pọ́lẹ́ ò lè sílẹ̀ àbí àbí tájá bá ń sinmi ṣé kò ní mojú olówó ẹ̀ ṣé mi àti ẹ ṣé mi àti ẹ wà nù ẹgbẹ́ ni ló fi wà ní high level ló fi lè mọ̀ pé ìyálàjẹ́ ló ń bá sọ̀rọ̀ àbí ọlọ́wà jẹ́ kí ìyá ẹ̀ tún wà lánàá high level báyẹn wà á mọ ibi tára ẹ máa balẹ̀ sí gbogbo ẹyin tó kù kẹ ṣáà jẹ́ kó rí yí kó burú dáadáa mi tẹ́ ń lọ yìí. okay ṣàjẹkùrì yín pé ṣá ṣe ti gbọ́ gbogbo nǹkan tí mo sọ ẹ lè sọ̀rọ̀ sókè àbí. a ti gbọ́ sí ẹ̀dà bẹ́ẹ̀ ni pé nígbà tá a ọ̀dà fún náà ló ti wá ń ta yìí kẹ́ tètè wá máa lọ. wèrè kọ́ lélẹ̀ o kì í ṣe wèrè ní sùúrù mi tó dúró tẹ pọ́ọ̀sì sí mi tó wà kí ló ṣẹlẹ̀ kí ló wọ́n mi ọ̀dọ̀ grandma mi ni mò ń gbé wọ́n dẹ̀ ti kú. grandma ẹ̀ ti kú. bẹ́ẹ̀ni. báwo lè wá débi. ilé tí mo ti wá ń forí mi pamọ́ sí hmm. ọ̀sọ́kùn orúkọ lọ́lé mi bọ́ta lálẹ́ àná bí mo dẹ̀ ṣe ń bọ ọkùnrin mẹ́ta ló rẹ́bù mi. ẹ́ mẹ́ta ṣá fún ẹ lówó ṣá. ẹ jọ kí ló ṣẹlẹ̀ mo gbẹ́nu yín sí tóró mẹ́nu bí ẹnu àṣà ní ìṣèjì fún yín lè ṣá. come again jare kò ń ṣe pé mo fẹ́ ṣe o. òkè kò ń ṣe kó dìdí ìwọ̀n ẹ ṣe. wọn wọn àti wọn rèpù mi ni. Ah, wọn bara alẹ rèpù ẹ ọkùnrin mẹ́ta tán lódìndín lórí ẹṣin wa báyìí ṣé nǹkan kò rẹ ti yẹ lára ẹ ó ṣọ súnmọ́ mi ah, nǹkan kò dẹ yẹ lára ẹ ó ṣọ ah, ní sùúrù jẹ́ ń farabalẹ̀ dára. ọmọ yìí fit gan ni o odidi ọkùnrin mẹ́ta náà balálejò ló dẹ̀ dúró báyìí gbogbo ẹ̀yin gan gbogbo ẹ ló ti di rọtìrọtì ẹ ti yẹ tán ní. màmá ṣáṣáì jọ èmi dúró re ni ẹrí gbogbo ẹ bẹ́ẹ̀ ó dúró re ni mi ò yẹ rí ọkọ márùn wa gan àlòpọ̀. ọ̀dẹ̀ pẹ̀lẹ́jà rẹ̀ ọmọ nǹkan wàá tẹ̀lé mi wọlé. ilé tẹ̀lé mi wọlé. wa èwo lélẹ̀ èwo lélẹ̀ ìdọ̀tí lélẹ̀ ìgbélẹ̀ mi láìkì ìdọ̀tí mi lémi tì. mo ṣe ìdọ̀tí máa mo kì í lè jókòó sórí iṣẹ́ ẹni orí ẹni nìkan ni ó máa jẹ́ kára ro mi. ó máa jẹ́ kára rẹ. ẹ ti máa jókòó sórí iṣẹ́ ara máa ń ro mi. ẹ eh, madam ṣáínṣáín ṣáà lè máa lọ torí kọ́sítọ́mà ń dúró dè wá káàbù máa gbọ́ ti dúró. ṣé o ya wèrè ni mo rò pé orí ẹ̀ burú ni ah, kí ló ń ṣe ọmọkàn tó dàbí akọrin orí ẹ fẹ́ burú mọ́ tilẹ̀ ni ṣé wọn lè máa lọ ṣé yàrá jẹ́ lórí kọ́sọ́mà tó fẹ́ lọ bá rẹ̀ mo ń sọ̀rọ̀ lọ́wọ́ ìwọ sọ pé ṣe lè máa lọ máa lọ mo rò pé fẹ́ kí n rá nígbà tí ah, olóyè. mama ẹ calm down mama ẹ má bínú ma. ẹran ọkọ lórí ẹni ní lẹ́sìn. nínú you wan make i advise you. say wetin happen. you know say if i talk now you go talk say my mouth big i too dey talk this girl wey you dey see so na winch. tí wọ́n bá rí winch o lè dúró àbí. Hmm? àdàgbà jẹ́ ẹ̀fọ́ ẹ̀kọ́ rí ibùdó kẹ́kọ́ sí lọ́jà àríkẹ́ lọ́sọ̀ sí tẹ́ fẹ́ ṣe kẹ́ dá mi lò. na all hear my own you see that girl wey enter now na winch and una dey see madam so na winch But una no dey hear if i dey talk na i go say that linda mouth too big na winch dem dey inside the same group inside the same. group. wọ́n yọ mouth too big nǹkan tẹ̀mí sọ ni wípé báwo ni ṣàṣà ṣe máa kó wèrè mọ́ wèrè tó máa kó gbogbo tó máa kó ogun ọwọ́ nulẹ̀ kò make sense now How to máa kó wa pàdé bí ẹja santin kí ló dé. bò dúró o dúró o bó ṣé kò ṣe pé nǹkan mi wà lọ́rọ̀ màdámù yìí àbí ṣàìṣàì àbí kílẹ̀ ń pè ṣé mo gé bíbáyìí náà ló ti he ọmọ rose yẹn bíi chinchin tó mú yẹn wọlé ó tún ti àjẹ́ yìí ṣé kò ṣe ìyàwó náà lèmi àtọmọ ẹjọ́ máa wà báyìí. Ah. ẹjọ́ máa wà náà ẹjọ́ ra díẹ̀ abeg eh, eh. make you dey go because this thing dey use me. they don swear for you they don you they don swear for you na this na this thing. Eh, ah oh, make me wey be na mama dey follow una. turn it off, it's time to prove our love. You give me a lot of Wá arábìnrin. Kí ni pọ́blẹ́mù ẹ̀ gangan náà? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ náà? Because mi ò understand it látijọ́ tó ti wọnú ilé gbogbo àwọn ọ̀wà wèrè kan tó ń wùnú ilé kò yé mi gbogbo èèyàn máa jókòó sórí chair ìwọ máa jókòó sórí ẹni tó bá fẹ́ sùn náà gbogbo èèyàn máa sùn sórí bẹ́ẹ̀dì ìwọ máa sùn sórí ẹni kí ló dé kí ló ṣẹlẹ̀ sí ẹ. mo sọ fún yín pé mo ní back pain ara dẹ̀ máa ń ro mi tí n bá sùn sórí bẹ́ẹ̀dì mo ń gbẹ́. ara máa ń rò wọ́n tí wọ́n bá jókòó sórí chair gbogbo àtọ́kùtà ń jókòó sórí chair yẹn á rò ṣe máa ro wá. ara wa yàtọ̀. Ah, ó ti ya wèrè ara ti wá yàtọ̀ kí ni tí mo gbogbo pálapàla yìí kí ló ṣẹlẹ̀ sí ẹ nínú ilé táwọn èèyàn ń wọ tó ń jáde ṣé o mọ̀ wípé ara ilé ló máa báyọ̀ mọ̀ lámòdì ni òṣìrànù làwọn aláàtà máa rí sí náà àbáwò làwọn àlejò ṣe máa wọnú ilé wa tọkọ máa ríwọ tó jókòó kalẹ̀ sínú ẹni gbogbo ẹni náà ló ti gbọ̀n sílẹ̀ tó ti dọ̀tí ilẹ̀ yìí kí ni gbogbo pálapàla yìí náà. grandma ló ní pé tí bá ń jókòó sórí ẹni àbí tí bá ń sùn sí pé ara tó ń ro mí pé kò ní máa ro mí mọ́ àtìpá tí mo dẹ̀ ti ń sùn sí ara ò mí mọ́ òun mo ṣe kúkú sọ di àná àti pé ọ̀rọ̀ tí màá mi sọ wọ́n ti kú mo fẹ́ kọ́rọ̀ wọn ṣì máa jọba lọ nínú ayé mi. pé kẹ́ni. ọ̀rọ̀ kẹ́yìn wọn. ọ̀rọ̀ kẹ́yìn òṣìwò nìyẹn ọ̀rọ̀ kẹ́yìn orí burúkú wo ni wàá ti màmá ẹ̀ sọ tó fi wá ṣòṣì inú ilé tèmi ń bíbà ṣé mi dáyà ẹ̀ mọ̀ ni àbí mo wà mẹ́gbà tó ń sọ̀rọ̀ kẹ́yìn fún ẹni báwo náà yẹ sọ ọgàn pàápàá. wọ́n ní tí bá ṣe ń sùn sí orí ẹni tí mo dẹ̀ ń jókòó sí pé mi ìtumọ̀ ara ríro mú. o ṣì ọ̀rọ̀ náà sọ fún ẹ ṣe fẹ́ gbọ́ ọ̀rọ̀ rírùn ọ̀rọ̀ dọ̀tí náà bẹ́ẹ̀ sọ so tó bá fẹ́ wọnú plane náà wàá gbẹ́ lóṣì náà wọnú plane àbí ẹ́ kò ní lè wọ́ọ̀kì níbẹ̀ ṣe ti gbọ́ because mi ò lè jẹ́ kó máa kó dọ̀tí sínú ilé tó bá mọ̀ kó fẹ́ máa jókòó sórí ẹni á jẹ́ kó máa padà sílé girama ẹ̀yìn mà fẹ́ palẹ̀ mọ́jà ẹ̀ ó yẹ rẹpẹtẹ kalẹ̀ síbẹ̀ kí gbogbo pàlàpàlà yìí náà. ṣùgbọ́n àwọn àlejò yìí. abẹ ni. wọ́n tún ti dín kí omi wá o. níbo ló gbé sí. yẹ́bí tá a máa ń gbé sí mo tún lọ wo inú ibi. Eh, eh, kí ni kí omi nìkan kọ́ lójú o lẹ́yìn tá a fi ń sùn mọ́ gbogbo ẹ̀ lọ́wọ́ kò sí bẹ́ẹ̀. kí ló máa fi wọ́n sùn lálẹ́ ìbẹ́ ìtòrí ọlọ́run. Ah. Ah, ah. kí ni gbogbo ilé ìbáyìí kí ni gbogbo ilé ìbáyìí ikú mélòó la ní tó tún jí wá kọ̀ọ̀kọ̀ náà. okay ẹ calm down ẹ calm down girls okay kò tí ì bá àtẹ̀yìn tẹ́mi bá ṣì wà ìrètí bẹ. Eh? just just calm down a máa manage náà ní lálẹ́ yìí. sílẹ̀ lẹ̀ tójó sùúrọ̀. Ah, Samuel jọ torí Ọlọ́run látijọ́ tí mo ti mọ̀ ẹ́ manage manage yìí lòun sọ ṣódì ìgbà tó bá jí kan nínú wa gbé ni. Eh? Mm, wọn ò lè jí wa gbé why you this paranoid. mo ní èlò náà. lẹ́lẹ́nà tó yẹ pé a lọ tó. ṣe bí bag cement ṣì kù lẹ́ńkùlé. bag cement méjì kan la rí ṣàlàtà àárọ̀ ìgbà tá a jáde. Eh, ó dẹ̀ ó tó wa náà èmi àti ìrètí máa sùn sí kan ìwọ àti ọdẹ máa sùn sí kan. Mm, mi ò láìkí ọ̀rẹ́ mi fẹ́ lọ mú tèmi ara fi sùn bẹ́ẹ̀ ni. Wagwan painters. expensive, my baby. Inna the arch Everyone looking nice today. No waiting, making money means something. Ìgbà mọ̀ pé òun oh, láàyè máa ti gbé forty seven wá. Mo ti mọ̀ pásán láàyè kí rọra máa ṣàyè mi As we dey do, we dey get up. we dey Thank God say we no run down. Àṣírí ayé Àṣírí ayé Cause you yẹ ju come máa yẹ o. ó yẹ kó mọ̀ pé òun lè as long as tèmi bá ti get alert. láti ló kéré jù nínú ìta sọ yìí tèmi bá ti kúrò níbi àìsàn máa gbá yín lágo so kẹ́yìn ṣe kí ni ìkẹ́kọ̀ọ́ táwọn ọmọ yẹn kọ́ máa bọ̀. ẹ kò sí wèrè tèmi bá ṣáà ti rówó tí wọ́n ti rá láti àwọn ọmọ máa dọ́dọ̀ ẹ̀ náà. aláàtì ah, ṣàní kí ló ṣẹlẹ̀ ṣàṣàṣà ẹ láìkí owó gan. makaroni bọ́ọ̀lù ń sọ̀rọ̀ báyìí owó ni kókó owó nìkan lèèyàn lè fi ṣe ilé ayé tí ò bá sówó tí ò bá lówó láyé ayé òṣì ló wá. òótọ́ ni náà ah, òótọ́ ni ẹ̀rí yẹn sọ. bá ti rówó ẹ̀ wọ gbàgbé ẹ̀ wọ́n máa ráwọn ọmọ. ẹ̀rù ṣàṣàṣà ọ̀tẹ̀ ìmọ̀ sọ́kà ọmọ ẹ̀ máa ṣeré báwa máa ṣeré gan-an ẹ̀ ṣẹ́ ti rí mi yẹn ṣáńpẹ́ yẹn tó tó kéré báyìí ìyẹn mi láìkí spẹ́ẹ̀kì mi nìyẹn. sọfíà nìyẹn ìrọ́lá ti já sọmọ yẹn ó gbádùn ẹ gan ọmọ ní fìṣì lọmọ <laughs> yẹn orin kan ló wọ́n ti láàrin wọn sí ẹ fi mi nìyẹn ọlọ́sì everybody kàn wọ́n dà fún un ni ẹ kò sí wàhálà ẹ kò sí wàhálà ẹ kò sí problem ẹ má ṣàtìrò owó ọmọ àwọn ọ̀rìn má dídì màá màá rìsáàbù ẹ fún ẹ specially ẹ kò sí wàhálà ẹ di kò sí wàhálà mo sọ fún yín ah no no no no ọmọ yẹn báàdì gan o rí báwọn èèyàn ṣe ń order fún un hot cake lọmọ yẹn o. which kind bad she bad wetin bad for her body that ṣankologe ṣó fine tó mi ni ah, oh ṣé tó bá bad tó bá yẹn di méjì à complain àbí á hate ọmọ tí ò níwájú tí ò lẹ́yìn no ah. dey talk that kind thing that kind wey just be like ọ̀pọ̀nrán àbí tìrùnà yorùbá dey call am. bẹ́ẹ̀ gbàgbé sítórì jàre kò níwájú kò lẹ́yìn ṣọ́sọ fún ẹ pé yẹn nìkan náà fi ń ṣe gbogbo gbà aláwọn customer sọ yípo ọmọ yẹn bad gan wọn ló bad wọn ló máa ń twerk gan wọn ló máa ń twerk gan wọ́n sọ pé ṣe ló gẹ fún ṣe ló gẹ bá ṣé gbogbo rọtìrọtì náà làwọn èèyàn wọn kó jẹ́ ìwọ̀n gbà. Uh, if she dey twerk me i no fit twerk abi abi i no dey do anything another thing wey pass twerk. Eh. abeg i no. ẹyẹ eh, ṣé wọn náà lè twerk. i dey do another thing wey pass that one you know na. oya ah! twerk abeg that time david dey go. Eh, àdìrẹ́ èrò wà ní gbogbo ilé tó sùn sórí ẹni bíbá yẹn akéwì ti wẹ̀ tán ní mo ti wà nínú rúùmù ń dúró díẹ̀ wá wá sí ibà ìwọ̀n sùn sórí ẹni. ìgbà tí mo rí pé òun náà ti lọ wẹ̀ nínú ọ̀ṣọ́ wá síbi láti fẹ́ ṣe é ọ̀rẹ́ ti yé mi ó ṣe torí pàdé mi tó àwọn àyàrá ẹ̀ tó ń ṣe tiẹ̀ kó fàájì tí wọn ò dá tiwa dúró ìyá tèmi náà wà bẹ̀ jẹ́ ká wọlé lọ ká ṣe kí ni káwa náà bẹ̀rẹ̀ ah, ó dẹ̀ sùn sórí ẹni kí ló ṣẹlẹ̀ oh. dídé jọ ó yá. no tá a bá fẹ́ ṣe anything orí ẹni láti máa ṣe. mi ṣáà ni mo ṣe kankan orí ẹni láti máa ṣe. kí ló wà bẹ́ẹ̀ ibi ibi the same thing náà ni. ok ok ok fine no problem tó bá jẹ́ pé yàrá òtẹ́ lọ́rùn wọn bí i like you like to go now ti <laughs> ó ti yé mi ẹ̀yin tí a bọ́ sórí ẹ̀yin tí ẹ̀ ló náà gbàràjà yìí tí a bọ́ síbẹ̀ ká ṣe nǹkan táwọn ṣe wà ní tológun ẹni dé ó yá dìde máa bọ̀ máa bọ̀. tètè máa bọ̀ bí báyìí náà. ṣé kò rẹ̀ ah, wá fi yẹn lẹ̀ kí ló ṣẹlẹ̀ gan-an adẹ ń bẹ́ẹ̀ sọ mò ń bẹ́ẹ̀ sọ mò ń bẹ́ẹ̀ sọ ó ní ẹlẹ́ wá o fẹ́ wá kógo tèmi lọ ni àbí kíkí ah, ni. àwọn ológo ògo ah. tẹ máa pariwo yìí ah, kò kàn ṣe nǹkan lórí ẹni oríṣi àwa inú bedroom wa inú kíṣì wa kí ló tó lè ṣe torí ẹni. tó já wèrè bẹ́ẹ̀ máa ń ṣe léyìn ní ẹni òun ṣe nǹkan lórí ẹni kémi wá máa lára kúkú lára lórí ẹni àbójà wèrè ni. bẹ́ẹ̀ ni wẹ̀rẹ̀ sọ̀tàrí à oṣù wo ló ń bá mi sọ yìí wá so dúró gbogbo twerk orí burúkú tó ń ṣe lọ́dọ̀ ṣàṣà bẹ́ẹ̀ òun fi gbogbo yẹn kó wa lómi ọbẹ̀ jẹ àbí wèrè wèrè òun ṣe òun ṣe òun ṣe bí ọmọ tó sábì bẹ́ẹ̀ni wèrè sọ. ọ̀run ni ìwọ náà lọ sọ fún gbogbo síbi tó ti lè ṣe bẹ́tún kí wá ló. ó wá jẹ́ bí ẹni tó ya wèrè ni. kí ló wà nínú ẹni. Ah, ah. Ah, èmi mo fura o èmi mo fura o ok pátá àtẹ máa lóore orí ẹni ló ṣe é sí ok sọ́dà Okay, ok pé tí wàá ti balẹ̀ ẹ́ sìn gbogbo gbogbo ògo mi gbogbo láìfù mi ó máa wà lọ́dọ̀ ó máa wà lọ́dọ̀ mọ̀lẹ́bí ó yá dìde. mo ní kò jù sórí tí àbáyé ẹ̀wọ̀ àti ṣàǹṣàǹ fẹ́ bàjẹ́ tí o bá ti ṣe tán báyìí sí wọn máa pe ṣàǹṣàǹ dìde ó yá dìde dìde dìde mú kọ ẹni orí burúkú yẹn alẹ́ rẹ̀ àbójáde máa lù máa lù ẹ̀ bàjẹ́ ìwà tẹ́ni. ààyè ara yín kí lẹ̀ ń wò tí arìndín yìí tó fi gbé ẹni lọ bá kọ́sọ́mà nù yàrá. mama ṣáínṣáín ẹ̀yin fúnra ara yín lẹ sọ fún wa ẹni ọmọ yìí ẹni ẹlẹ́ni nẹ ẹni ẹni wúyẹ tó bá ń lọ ẹni ló máa ń gbé dání ẹni tó bá fẹ́ jókòó sínú ilé ẹni ni tó bá fẹ́ sùn ẹni ni ẹni tó bá nu mọ́tò kan pàápàá ẹni ni kó tẹ́ni sílẹ̀ kò fẹ́ máa rí sísì kó tó yẹ gbẹ́ni dání yẹn náà tó yà á blame ẹ̀ because ẹ̀yin fúnra yín ti give order fún wa pé ẹni ni mo rò pórí ìyá ẹ̀ burú ṣá ṣé mi ló ń bá sọ̀rọ̀ tó fọ́ lálẹ́ fún ṣé ó gbàgbà àbí kò fẹ́ da fún ẹ. back to sender. èmi back to sender àbí olórí burúkú nìyá ẹ̀ wọ́n dẹ̀ máa bá ẹ sọ̀rọ̀ wọ́n dẹ̀ máa sọ ó ṣì ẹ̀ lẹ́mí ló ń sọ back to sender fún. Ah, ọ̀nà àgọ́mẹ́rẹ́ orí ẹ̀ burú ni mo ń bá ẹ sọ̀rọ̀ ó sọ back to sender àwa yé ẹ lẹ́fẹ̀ẹ́ bàjẹ́ ni súnmọ́ bí sórí láyà tó fẹ́ máa kọjá onílé yẹn sórí pàtí mo bá lágbo ẹ lórí orí àpé ṣé mo ṣẹgbẹ́ àwọn ìyára ìjà ẹ̀ lé ni màmá mo lóyà ẹ má bínú. kò sí wàhálà ẹ ra mọ́ṣọ́ ti gbọ́ rubbish ah! ẹjọ́ tó lọ́dọ̀ ìgbà tí ẹ fẹ́ bọ́lẹ̀ ìgbà tẹ́ fẹ́ wọlé lọ bá kọ́sọ́mù ṣé ọpọlọ yóò sọ fún yín pé ó yẹ kẹ́ gbà ní òṣì ẹni ẹgbẹ́rún òṣì tó ń gbẹ̀kẹ̀ ṣé ọpọlọ yóò sọ fún yín pé kẹ́ gbà lọ́wẹ̀. see shine shine all this kind shouting wey you dey shout e don dey make you old you too dey shout i no wan take any for this girl hand you know in na uber we carry go where we go hustle now shey we go come carry uber we will come carry any put inside uber You know, possible you know say uber go go find clients we won't carry so this girl guys carry any follow us go meet alaye for help ah, me i don't know why they dey shout i don dey with this but me no say you know say me i go tell you true true time now go say my mouth too i don't say my mouth why, but i don't. dey yarn you correct So they shout and you no do anything thank no you get ẹ̀sìmà ẹ ti ya wèrè ṣẹ̀fẹ̀ gbọ́ ẹ ti ya wèrè wèrè gidi onáìkà àròyé gan ṣá èmi lọ sí ẹyẹ kìnnìkan ẹlẹ́kìn gbà wò kí ni gbogbo òṣì ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu tí gbogbo ẹ̀ ń rùn jáde náà ṣé ìwọ gẹ́gẹ́ bí àgbàlagbà láàrin ṣé ọpọlọ ẹ̀ ò yẹ kó sọ bẹ́ẹ̀ pé ẹni tó gbé wọlé yẹn ó máa ṣàkóbá fún mi tó lọ jọ ṣé wẹ̀rẹ̀ tó fẹ́ bá yín lòpọ̀ ṣó fẹ́ bá lòpọ̀ lórí ẹni ọlọ́run ẹ̀yẹ ẹ kàn bọ́ọ̀dà jẹ́ fún mi nínà ọmọ olówó tó jẹ́ pé ó máa ń sọ ọwọ́ mi lẹ́nu ó máa ń kọ́ ògiri fún mi ẹ kò jẹ́ kó máa para fún mi màkàrọ́nì pẹ̀lú lórí fọwọ́kọ̀ para ó para ọmọ olówó tó wá tó yẹ kó gbádùn ayé ẹ̀ jẹ́ kó gbádùn ayé ẹ̀ ó kò bá gbogbo nǹkan jẹ́ fún mi sọrí kó lórí ibùkún ni ìwà àkóṣì bẹ̀rẹ̀ òní ẹ̀nà ó fẹ́ báyé mi jẹ sọ fẹ́ bọ̀ jàjẹ́ fún mi ni láti jọ tí mo ti ń fa òyìnbó jẹun láyé mi kò gbọ́ fọ́mọ́ lọ́wọ́ mi ìgbà tó lórí ibùkún àìdé iná ló jẹ́ kó jábọ́ fọ́ ó ṣì èrè ni ó fẹ́ lé àwọn kọ́sọ́mà mi lọ pẹ̀lú ẹni orí burúkú ẹni òṣì ẹni ìjọ̀tí ẹni òru tó gbẹ kiri kò sí wàhálà bóyá ìwà yóò ti jẹ́ tọ̀ ọlọ́ láti bá aṣẹ́ ló jẹ́ yìí ẹni ò sì yẹn mi ò gbọdọ̀ rí lọ́wọ́ ẹ̀ mọ́ tó bá mọ̀ kò ṣe máa gbẹ́rù lẹ̀ ó dẹ̀ fẹ́ máa ṣẹ́ fún mi ṣùgbọ́n mi ò gbọdọ̀ rí ẹni yẹn mọ́ nínú ilé tó bá fẹ́ máa fi sùn tó bá jẹ́ pé wọ́n ti fi ṣépè fún ẹ láti ilé yín láti ibi tó ti ń bọ̀ kó wá nu gbówèrè kọ́lọ́kọ́lọ́ máa fi sùn bẹ́ẹ̀ ó gbọdọ̀ fi sùn mọ́ nínú ilé dẹ̀nẹ̀yìn tó kù pátápátá ṣe rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe wà yẹn ọlọ́run ibi ẹ̀ máa pa yín nínú ilé owó tí mo sọnù yẹn owó tí mo lùsì yẹn ọlọ́run ẹ̀ máa gbàwé ẹ̀ nílé. àwọn kan la gbẹ́ ni lọ màmá. ó sì ń ṣe ibi mí ṣe fún. ṣe àwọn kan la gbẹ́ ni tó gbọ́ ẹ̀. o máa pa ìwọ ọmọ yìí ọlọ́run ọmọ rẹ̀ sọ ẹ máa pa ẹ bẹ́ẹ̀ mọ́. Ah! torí mi ò ní starch àwọn agbé góòlù mi máa. ẹ ẹ ṣe òwò kè ṣọfẹ́ dá tiẹ̀ padà náà ó yá náà mi náà náà mi sẹ́. ẹ má bínú. ọ̀gá wọlé ìrajà wọlé ṣé mi tù àná ní àṣẹ ìṣẹ̀lẹ̀ náà ẹni. ẹ wọlé lọ́jọ́. ilé ìsìn ní àyè àyè àṣìdá mi tó. bóyá ṣàì ṣàì ṣàì we gist ṣàì ṣàì ṣàì ṣàì mama. ọ̀gá fi mílẹ̀ jẹ́ ẹ má gbé we gist dey do as àlẹ́ yóò dey do na we dey dey do. lówùúrọ̀ kùtùkùtù tí mo jí èmi lọ́ọ̀rẹ́ yá máa jìyà lọ́fà àní ló wúrọ̀ kùtùkùtù tí mo jíṣẹ́. Sofiat have your seat here i'm happy to. ó dẹ̀ jókòó síbí náà. kí ló ló fẹ́ rí mi fún. try come have your seat and relax. mi ò lè jókòó mo ní back pain. joy my dear tó bá jókòó back pain wàá lè relax back pain yẹn máa lọ. nǹkan tó lè fẹ́ sọ fún mi nǹkan. ah kì í ṣe nǹkan tó le náà much baby. back to our discussion tó bá mi sọ lórí fóònù. ok. èmi àti ẹ̀ ń fẹ́ra wọ́n ní kí n má sọ fún ṣanṣáì ṣanṣáì dẹ̀ máa sọ fún mi pé ó sọ pé ó ètì mi kí méjì. Do you really love me? Ṣorí question to be. Question yẹn wúwo. Mo love ẹ. Ṣorí reason tí mo yẹ sọ fún ṣanṣan pé mo hate ẹ Pe, mi ló mi fẹ́ kí ṣanṣan mọ bó ṣe ń lọ láàrin màá tiẹ̀. Ṣorí in fact tí um, àwọn ọ̀rẹ́ mi tó bá pa àwọn ọmọ ẹ wá wo Maria ló ń wo èmi ìwé iṣẹ́ ẹni tí mo wúlì gan and again kin. well let me explain to you more deeply so that I hear next month mo fẹ́ gbalé ni so àmà lè mú ẹ kúrò lọ́dọ̀ ṣàìṣàì a máa bẹ̀rẹ̀ new life that's the reason why plans mi nìyẹn. àwọn nǹkan tó sọ ló yé mi but it can't work out between us. Ah, ṣe why kí ló ń ṣẹlẹ̀ sọ fún mi kí ni o lè work out. Dimitri, hmm? I love you so much. Ah. but kò work out and you won't understand. Shanshara Meshe, we'll talk about it later. But uh, Sophia, why not? Let's iron this. Dimeji. Kí ló ń ṣe ẹ̀rìn? Wá wá Ah! Dimeji. ye, ye, ye. So o lè fall in love with ṣe wà yìí. Gbogbo that tẹ́ so ń sọ Dollar taro tiẹ̀ wá ta o àríyàn fọ́ ni lọ pẹ̀lú mo wá dolóṣó. wálé ṣé àwọn ọ̀rọ̀ tó máa ń sọ fún mi ẹ̀mí láìkẹ́ báwo a ṣe máa pe ọmọ ẹ lólóṣó kì í ṣe olóṣó ọmọ tí mo nífẹ̀ẹ́ tí mo fẹ́ fẹ́ ni. Ah! kí ni pọ́blẹ́mù ẹ̀ náà. o lọ́ọ̀gù lóṣó ah! nísòro wa náà ṣé kìí ṣe pé o ti ń fa nǹkan ṣé èyí tèmi àti ẹ fàǹjẹ tàbí tá a jọ fàárì àbí kí ló ń try àti bá mi sọ. ẹhẹn mo sọ bẹ́ẹ̀ náà ò lè wá ráìsẹǹsì ṣe kó má sọ pé olóṣòlò love is not possible. má jẹ́ gba ẹ̀ ń blow mo ní mo love ọmọ yẹn kì í ṣe olóṣòwò bọ́ yorùbá tí mo ń sọ ni mo ní mo love ẹ̀ kì í ṣe olóṣò ìyàwó tí mo fẹ́ fẹ́ ni ọmọ àdìníwá yá. ẹ ẹ wo màá rí wọ́n ló mọ̀ ṣá. a máa pè mọ́ sí bọ́ọ̀ sori kó tó di pé o bà tèmi jẹ́ nínú ilé kó tó bà tèmi jẹ́ bá kọ́kọ́. kọ́kọ́ fún mi bàjẹ́ jẹ́ wọ́n mú àmì jáde jáde ẹ̀yìn gbá gbá tẹ́lẹ̀ yà wọ́n kókókókó ṣarajọ ọmọ àlè lórí burúkú jàtìjàtì kí ló dé lọ ṣé wọ́n rọ ẹ sí mi ni ṣé wọ́n rọ ẹ sí mi ni ṣọfẹ́ bá yé mi jẹ́ ni ṣọfẹ́ bá tẹ̀mí jẹ́ ni olórí burúkú arẹ àtìgbà tó ti dẹ́nu lé o láǹfààní kankan ó ní ìwúlò kankan àfi kó máa jẹ́ kó máa mú iṣẹ́ alálùbáríkà tá à ń ṣe tá a fi ń lówó gidi lọ́wọ́ ó lè ṣe dáadáa kó yọrí ó gbé ní òṣìṣẹ́ ní orí burúkú ẹ̀yọ́ gbé lọ kátìfù mọ́nú irú ọ̀tá yìí tífù wá sọ pé mi ẹ̀gbẹ̀jì pé mo rọ́yàn kó wá pa òun ni tó torí ọlọ́ọ̀bọ ló ti ń gbọ́ pé wọ́n lọ gbé sí ẹni ṣe ṣìnà rí ṣé wọ́n máa ń fẹ́ ní ṣe rọ́ọ̀sì nítorí ọlọ́ọ̀ àbúrò ọmọ àdánù wò lọmọ ilé ìbá èmi ìlọmọkúrò nínú ilé yìí èmi yìí máa kúrò nílé mi ò lè jẹ́ kó wá mama shine shine. you see this girl so she dey use this mouth to jazz Where any girl yìí náà sọ̀fíà àbí kí ló porúkọ ara ẹ̀ mo ní kí wọ́n á sún níbẹ̀ táwọn ní dáùs nílé olóhùn ò sórí bed mo kàn dẹ̀ sùn ní orún dẹ̀ gbé mi lọ ìgbà tí mo kàn máa rí ṣá Any sì àpẹ́ ò ti sùn sórí ẹni ṣé ní bòlè yìí kò sí ẹni kò sùn ní bóyè wá yìí ló ṣe. ọmọ yìí bóyè wá yìí ajẹ́ ni o mama ṣanṣan àjẹ́ lọmọ yìí bó ṣe wà yìí ẹni yìí tẹ́ bá wò dáadáa nǹkan kan wà ní bí ó ṣe wà yìí tí ò bá rí ẹni yìí wọ́n fojú kan rò ó tí ò bá ti rí ẹni yìí ó máa di kerosene ọmọ yìí ò kì í sùn o. ẹ kò sí wàhálà gbogbo ẹ ti dópin lẹ́nu ṣùgbọ́n wọ́n ní tó bá rẹ́ ní òde sùn àbí ìyẹn ò ṣe nílé tèmi tó o bá máa ṣe é wa lọ ṣe yẹn nílé bàbá ìyá alákùnrin bàbá bẹ́ẹ̀ ó yá ìta ìta kìtà abẹ́ ẹ̀kọ́ malt no spoil market ẹ wo ẹ jẹ́ kó kó gbogbo kìíní àní ẹ̀ ti jálẹ̀ ẹ jẹ́ kó kó ìtòkù àjẹ́ òṣì máa bọ́jà jẹ́ fún yàn. ọmọ aṣọ ẹ ṣáì ẹ má bínú ọjọ́ kìíní àná ẹ̀yin náà lè sọ pé ẹ o. ẹ ẹ ń sáré ilé lọ́jọ́ yẹn náà ọmọ yìí àlùbáríkà pọ̀ lára ẹ̀ gan-an ẹlẹ́gbẹ́ nígbà kan lára ẹ̀ gan ẹ fi lẹ̀ ẹ má ṣe kankan fún ẹ jẹ́ kó sùn sí yín ẹ jẹ́ kó máa san orí ẹni àlùbẹ̀ nígbà kan lára ẹ̀ sọ nìyẹn lọ́jọ́ kìíní àná ẹ òun ló ti ṣe ló ti ṣẹlẹ̀ tán ẹ̀ sí kílẹ̀ fẹ́ ṣe sí. ṣé ìyá ẹ ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ bí ìyá ẹ ṣe sọ̀rọ̀ lé ní àná. ẹ má bínú. kò sí wàhálà mo rìsáàbù kọ́mẹ́ǹtì. Thank you ebi ló ń pa mí tí mo fi òkúta tí mo fi ń ṣeré yìí o. lọ́bẹ̀. ó yá kí lẹ fẹ́. àwọn tó kùn yìí dà. mi kì í ṣọlẹ. kí wàá nìyẹn. ta ló bí yín. tí wọ́n fẹ́ jí yín kọ látàárọ̀ tí mo ti dé máa ti mú. a ní ìgbà ní kí lẹ fẹ́ ẹ̀ ní ẹ̀ kí n ṣọlẹ ẹ̀ kí lẹ fẹ́. ibi tí mò ń gbé wọn fẹ́ máa fi mí ṣàṣẹ́wó ni kò dé bá dà mí lọ ni mo ṣe sá kúrò ń bẹ̀ ọ́ abẹ́ẹ̀ rẹ ṣọlá. sista um, sista ẹ wò mí dáadáa ẹ wò wá ẹ wo àwọn tẹ wò mí báyìí sẹ́rí kò sọ dẹ̀nu wa o àwọn ṣọ̀dẹ̀ o ẹ ò lè wá máa mú wa múgùn so ẹ sọ fún wa pé sítórì yìnyẹn ò genuine mà ẹ jọ kò genuine sẹ́rí bẹ́ẹ̀ ṣe wáyé gbogbo tẹ̀ ń sọ yà kàn ń wò yín tá a bá bínú tán a máa ya yín pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ gidi sẹ́mi ọkùnrin lèmi ah. mi ò gbàgbọ́ o máa fà yín ya gidi so bẹ́tà kẹsàn-án tẹ wá wá ń sì báyìí rán yín wá pé kẹ máa dẹ̀lẹ̀ àbí. ọkùnrin mi parọ́. wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo àǹtí ṣẹ̀rí ṣé báyìí rí wa báyìí àjọ ẹni tẹ́lẹ̀ máa fi mọ crocodile tears tẹ́lẹ̀ máa fi tàn ẹ lè sọ wá ṣe ti gbọ́ ṣé rí obìnrin òun lọ́ta obìnrin àdèmọ̀ nǹkan tó ń lọ ń gbòòrò àwọn nǹkan táwọn obìnrin tó ń fi obìnrin ẹgbẹ́ wọn ṣe tó ẹ lè tàn á mẹ́kẹ́ kẹ́kẹ́ fásikúrò bíbá ẹ̀. àti yẹn lomi kì í ṣe ríyan fẹ́ nígbà tí mo wọ bíbá ilé ni mo róúnjẹ tó gbé síbẹ̀ bíbi ṣe ń pa mí tó mi ò fọwọ́ kan. ó ṣàpọ̀ òkú gàrí yẹn. òkú gàrí yẹn wà bẹ̀ mi fọwọ́ kan. so ẹ tiẹ̀ tún ti wọlé ó lé mi kúrò níbi tí mo ti ń ṣiṣẹ́ ní mo ṣe ó ìgbà tí mo rìn lọ bíbá ẹ mo rí bíbá ẹ mo ṣe ní iwájú ọkọ. gbẹ́nu kúkúkú lọ òde ń bàbá òun bàbá òun ya wèrè ni. ó ti tẹ́lẹ̀ fún mi gàrí yóò lè tó. ìyọ́lẹ̀ òun tẹ̀lé ìyọ́lẹ̀ kò ń kọ́ ní ilé. ṣé wọ́n ló mú wá ni. ẹ mọ calm down náà ojú lójú ṣàánú náà ẹ parí ẹ parí. àwọn oṣù wo ṣòmọ̀ rí tẹ́lẹ̀ ni. àánú wèrè. ẹ wò kọ sẹ́rí sísítà sísítà ọ̀rọ̀ yín ó wà touching She understand oh. it's very pathetic oh. bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀lẹ̀ kan yẹn àmọ́ lóòótọ́ ná gbogbo àwa táwọn bíi bàìlà ní nǹkan tó gbé wa dé ibi ṣẹ́gẹ̀t. ẹ lónà ọ̀gá Samuel gbogbo nǹkan tó sọ sí kí ló fi kọ́ wa. kò yé mi o. omi ìpè ó lè dúró sọ́dọ̀ wa bíi bàìlà she can stay with us. ṣé o dábò ṣe mú rẹ̀ káwá lọ́jọ́ ẹ̀ à ní ìgbà o. Ah, ṣé rẹ̀mí káwá tó mú ọlọ́jọ́ ẹ̀ wọ́n kọ́ lẹ́ni kó lóúnjẹ bọ̀ fún yìí sọ́kọ̀ yìí fún yìí. Ah, ah, àǹtí ẹ jẹ́ má lèmi kúrò bí kò síbi tí mo fẹ́ sùn. mo fẹ́ kẹ́ calm down you understand ṣe rí ilé yìí náà ẹ má jẹ́ ká gbàgbé pàwọ́ akọ́là ni. ìgbà ẹ wá ń kọ́ ni ká gbòlè mọ́ra ni ká gbòlè mọ́ra. ní sùúrù fún pọ́ọ̀sì jẹ́ kó sọ̀rọ̀ lálá lálá kò kọ́ mi gbóhùn ẹ̀ kó gbẹ̀rọ̀ kó wá gbóhùn ẹ̀ kó gbajà wá gbóhùn ẹ̀ kó gbólógbò wá kò kan ẹlẹ́dàá mi wetin i know be say make anybody i repeat am anybody come and drink kankan wa you can especially me i dey craze i dey mad whether wey èyí lóru tó ń bọ̀ tẹ̀lé mi màá nú ẹ̀ o. ìrètí pàápàá ọ̀tọ̀ ẹ̀ ẹ̀ kí ló ṣe é. now but abeg i just wan advise you you go tell o wa tell o pẹ̀lú gbogbo ilé tó ń ṣe yìí tó ṣe wẹ tó ṣe wẹ wọ́n sọ awúrẹ́ o kí ló ṣe é lórí rẹ̀ kí ló ṣe é ẹ jọ mo fẹ́ gbé ní mi mo fẹ́ gbé ní mi tọ́lá ní tọ́lá ṣe é láyé yìí ọmọ yìí ti pílánì wa kó tẹ́ débi báyìí ó tún gbẹ́ ní wa jọ ọjọ́ wo ni wọ́n lu ẹni bẹ́ẹ̀ ni ẹni ọdún balùwẹ̀ ọ̀rẹ́ mi bàjẹ́ dúpẹ́ yìí bẹ́ẹ̀ ó yẹ ti bàjẹ́ ó ti ń Ah, stupid ó sì stupid pé máa ṣàánú ẹ máa ṣe bí wèrè kiri. jíde bàbá gbọ́ fọ́ọ̀kì fọ́ọ̀kì ara ah, iṣẹ́ kékeré owó púpọ̀ mi ò ṣọdẹ mi ò dẹ̀ ṣọmọ́gọ́ orí mi jọ̀wọ́ tètè gbé mi pàdé aláàánú tèmi o tèmi o owó ńláńlá wá mi wálé lájẹ wá mi wálé kíré wá mi wálé kí má tó ṣì má láyé mi o make I see blessing every day àmì ah, o blessing come blessing jọ̀wọ́ wá mi wálé ó yá mercy come let the blessing rain on me alone jọ̀wọ́ Jésù gbọ́ dákúdákú come show me mercy so many things wey I dey see for the street o oh, yeah so many things wey my eyes dey for the street challenge wey I face for the street oh yeah. Baba God show me mercy. Àwọn parents mi ló tì mí débi o. Ìgbà tí wọ́n fi mí wé àwọn ọmọ rẹ̀ hàn torí wọ́n mú wọ́n wálé wọ́n jẹ oúnjẹ ọmọ. Èmi náà ni kí n dá ọgbọ́n sí i. Mo lọ bá àwọn ọ̀rẹ́ mi kọ́ lè fọ̀nà mi àṣé olè lọ́njà àwọn ló introduce mi sí ṣé operation ta lọ ni wọ́n ti mú wa ìgbà tó mú mi dọ́dọ̀ àwọn parents mi wọ́n dínà ipa àwọn ọmọ mi reason tí mo ṣe di ẹni tó lọ sẹ́wọ̀n ni ìjọba tuntun tó dé ni wọ́n ní ojú tó ń tì mí ni ò jẹ́ kí n padà sílé mọ́. ìtàn tèmi yàtọ̀ sí ti tiẹ̀ díẹ̀ ṣebí ìfẹ́ tí mo ní sáwọn òbí mi ó jẹ́ kí n ṣe ṣe gbé àwọn òbí mi ò lówó lọ́wọ́ rárá ìyà ìpọ̀ ìyà ìpọ̀ débi pé ó ti fi máa mú ìtìjú wá láàrin àdúgbò mi lè rí mọ́ láàrin àdúgbò oríṣiríṣi gbèsè láti jẹ ọ̀rọ̀ tó ní fún mi pé kí n gbé drug pé tó lè jẹ pé ìyá náà ti mọ àwọn òbí mi bí ẹgbẹ́ iṣu àwọn náà ní pé kí n gbọ́ kí n gbé drug. fine mo gbà ọ́ mo lè ṣe ṣùgbọ́n níjọ́ tí owó pálágbá mi máa ṣe yìí tó deport mi padà sí nàìjíríà àti bí ẹni pé àwọn òbí mi ti mọ̀ pé owó máa tẹ̀ mí ìgbà tí mo máa délé ni òun yóò jẹ́ kó yé mi pé àwọn òbí mi ti sá kúrò lé gbogbo àwọn owó tá a ti make sẹ́yìn ó ti lọ fi ṣètò bára wọ kò sẹ́bí kò sára kò sẹ́ni kankan tó fẹ́ gbà mí sílé kó tó gbé mi dé ibà ẹ̀ nìyẹn o mo lè ṣe gbọ́ mo rò pé àwọn òbí mi tiẹ̀ try láti wá mi rárá. ó ní níbọ̀ wá kan there was a day tí woman yẹn celebrate birthday ẹ̀ àwọn ọmọ ẹ̀ fi lépo tí ó fọ̀nà òrùka everybody was happy nígbà tí ó di àyájọ́ ọjọ́ ìbí màmí wọ́n pè mí wọ́n ní kí ni mo fẹ́ rà fún wọn ṣàlàyé fún wa pé ṣé bí wọ́n mọ̀ pé kò sówó lọ́wọ́ mi mo ṣe parí secondary school ni mò ń dúró fún admission mo níṣẹ́ wọ́n wá ní ṣèbí age mate mi làwọn ọmọ neighbors mi èmi ò ṣe bá wọn rìn irú iṣẹ́ tó máa ń ṣe tán kówó wálé kémi náà ṣe kí n kówó wálé mo gbà láti darapọ̀ mọ́ wọn bó tilẹ̀ jẹ́ pé mi ò mọ oríṣi tí wọ́n ṣe kẹ̀dẹ̀ máa wò ó ebi ò pa èmi àti màámi o ààyò ebi ò pa wá mi ò wá wọn kan tí wọ́n wá kiri àwọn ọmọ oníbòwò sọ pé iṣẹ́ tí wọ́n máa ṣe wọ́n máa lọ lálẹ́ wọ́n dé nídàjí wọ́n ní kò burú. kò pẹ́ díẹ̀ ọ̀sẹ̀ díẹ̀ lẹ́yìn ìgbà tí mo darapọ̀ mọ́ wọn mo ní ó dàbí ẹni pé mo fẹ́ máa ṣe àárẹ̀ mami dẹ̀rọ pé bóyá mo ti lóyún èmi rò pé malaria ni But if ìgbà tá a hospital doctor sọ pé doctor sọ pé I'm HIV positive. máa bí mi kó ẹrù mi jáde wọ́n ní kí n máa lọ èmi náà mo tẹ̀síwájú ohun tó tiẹ̀ wá ń dùn mí dùn mí wípé ṣebí wọ́n ní abẹ́rẹ́ tó bá lókùn nídìí òní sọ́ọ̀nù lẹ́yọ̀kọ̀ máa mi o gẹ́gẹ́ bí nǹkan tí mo gbọ́ ó níwọ̀n tiẹ̀ bẹ̀rẹ̀ mi kò sẹ́ni kankan tó ń bẹ̀rẹ̀ mi bí mo ṣe dèrò bíbá ẹ nìyẹn. èmi tẹ̀ ń wò yìí ọmọ olówó ni mí yes i mean ọmọ olówó gidi ni mí bàbá mi lówó gan nígbà tí mo wà ní four years old ìyá tó bí mi lọ́mọ ti kú bàbá mi ní pé òun fẹ́ fẹ́ yàwó tuntun gbogbo ẹbí dẹ̀ gbà just because of the motherly love tí mo lá tí mo dẹ̀ fẹ́ experience hard <laughs> to accept mo gbà àti <laughs> obìnrin dé <laughs> obìnrin dé ó burú ju èṣù lọ <clears throat> iná ni fún rẹ torí bí tó wá ṣe tóbi tó yẹ gbogbo nǹkan tá a fẹ́ ló wà nínú ilé yẹn <clears throat> tap water àmọ́ ibi tí obìnrin yìí máa ń rò mí pé kí n lọ pọn mi ó jí all because of what <gasps> maltreatment láti maltreat me ó máa ń nà mí gbára mi máa dé. mi ò mọ̀ bóyá ó lògùn fún bàbá mi ni o bí kankan ṣàdédé ni bàbá mi náà bẹ̀rẹ̀ sí nínà mi. nígbà tí mo ṣe tán primary school secondary school mo dẹ̀ ní ìfẹ́ fọ́dà mọ́. At least that is the only thing they can give me education, right? Papa, mi bá lé mi bí ajá. Bàbá mi bá lé mi síta. Nígbà wọn ò mi. That was the memorable day in my life. Láti ọjọ́ yẹn dẹ̀ ni mo ti wá pinnu pé I will never. never step my feet into that house again. Sophia, what is your story? gidi ṣì wà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òbí sìn wọn ò fẹ́ ṣe nǹkan kan fọ́mọ wọ́n fẹ́ gbà lọ́wọ́ ọmọ ẹ̀gbọ́n tí mo ní kò lè ṣiṣẹ́ kankan bí kankan ò dẹ̀ ṣe kò wá sí ọjọ́ náà tí bá bèrè lọ bọ̀dá mi pé àwọn èèyàn kan wá sí wa lọ́wọ́ wọ́n wá pariwo mọ́ wa lé bàdá mi ò ní rí kankan ṣe sí ṣe bí àwọn kan ló ń block bàdá mi ò rẹ́dí láti ṣe anything ṣùgbọ́n kí ló dé kí ló dé táwọn òbí wa ṣe máa ń tì wá lọ́sẹ̀nu kú nígbà míì tí nǹkan tá a bá wá ṣe yẹn tó bá wá lẹ́yìn àwọn náà ló tún máa ta wá nù láì ṣe pé àwọn kan lọ ṣọlọ́kọ̀ wá wá sílé ayé ohun èmi náà èmi náà sọ ìtàn mi ṣùgbọ́n kí n tó sọ ìtàn mi. Bismillahirrahmanirrahim. Alahakumut takazur. Salaam alaikum. كلا سوف تعلمون كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين كلا لو تعلمون علم اليقين هو تعلمون ما بعتكم من كل سورة الكافر سورة المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين àdúrà wa tí ó bá yẹ pé tá a bá fẹ́ ṣe ìdúrà ni àbí tí má fẹ́ kírun mi ò láìkí máa jókòó sórí ẹni ó máa ń jẹ́ kára ro mí. pẹ̀lú ọkàn mi láti kékeré ẹ̀ náà ni ìwọ àti bẹ́ẹ̀dì báyìí ọ̀rẹ́ tímọ́tímọ́ lẹ jẹ́. kò mọ̀ wúlò ẹni nípa bẹ́mi ṣe wà yìí ó pè mí kí n sọ̀rọ̀ ẹni ju kí n máa ṣe àlọ́ mọ́ kí n máa yí lórí bẹ́ẹ̀dì bí odò orí ẹni tó bá sùn wàá ráyè nà ara rí ó nà pọ̀npọ̀n. mo tán ah, mo ti yọjọ àbùdá nù ẹ̀yin ọmọ yìí ẹ̀kọ́ wo lẹ́yìn méjèèjì gan káwọn tó wà ń ta tó jẹ́ mùsùlùmí bí wo yọ gèlè ìwọ yọ fìlà. Ah, ọkùnrin màlẹ́ mi èmi mà ṣe fewé mọ́ èmi mà lè ṣí fìlà lórí obìnrin ni ò gbọdọ̀ ṣíralẹ̀ rárá Sofia yìí ni kẹ́ ẹ bá sọ̀rọ̀. òun máa mi wọn bá ti máa rè máa change wọn mú yàn lóru. wàá change tó bá máa rè kò sí wàhálà ó dìgbà náà nù. ọ̀dà mi ebi máa pa mi. ebi wọ́n ah. yẹ kankan ní mọ́nàmọ́ná fún yàgbẹ́ yìí ni. gbogbo àwọn tá a jẹ lówó lé ní ẹ̀gbọ́n lọ́wọ́ wa délé ká ní yàrá mọ̀ bá yín bí báyìí kọ́ tá à ń sọ ikú làwọn máa sọ èmi gan ìkúlé mú gba jáde. ilé mú mi náà jí kù ní látàárọ̀ mo ti mọ̀ pé wọ́n padà wá pariwo ni wọ́n máa yẹ kí èèyàn ṣàgbàgbọ́ wọ́n máa dá tíjú èèyàn lẹ́nu wa. èèyàn jẹun lọ́sàn-án àárọ̀ gàrí fifty naira láwọn mẹ́ta pé tó dá lẹ́yìn sí o. ọjọ́jọ́ kan tí mo rà ẹ́ lápẹ́ yẹ kán ṣùkú. ọjọ́jọ́ twenty naira kì í jẹ yọ̀ kan. ẹ̀yìn ò dẹ̀ mú kan tó kù kó jẹ yẹn kó mọ́ mi sí. ọjọ́ ìjàlẹ̀ ẹ má bínú ọkọ mi má bínú lọ́wọ́n ò ní febi pa wá ò wá wá lọ sọ́dọ̀ ya nísinsì ó ti ní pé kí n wá gbowó tó bá dìbò. má mi mi ò lè lọ o. ò lè lọ. ẹni lójúlójú tí o yarí sí wọn ò san gbogbo àwọn aládùúgbò kan má tajà fún wa mọ pé gbèsè la máa ń ra. òun náà ló ní kí n rán ẹ wá. bàdá mi dẹ́ sọ fún wa pé àwọn máa sanwó àwọn máa sanwó àwọn máa sanwó bàdá mi ò rówó ah, ọlọ́run máa wa báyìí kí la wá fẹ́ ṣe báyìí torí ọlọ́run ǹlẹ́ o máa bẹ̀. ọlọ́fẹ́ ṣògbówó. ẹ̀yin náà lọ sọ fún mi pé ẹ̀gbọ́n mi kò yọrí owó wáyé ẹni wọn kàn máa máa rí aṣọ wọ̀ wọ́n máa rí nǹkan mu sẹ́nu ṣùgbọ́n wọn ò lè lówó mọ́ ẹni màmá mi náà àwọn náà wọn ò yọrí owó wáyé ẹ wá lèmi tí mo yan orí ọlọ́lá bó dìgbà tí n bá pé forty years kémi náà tó lówó àfi tí n bá tètè lọ́kọ pé ọkọ tí n bá fẹ́ yòówó ló máa máa fún mi lóúnjẹ Baba, ṣé tókun náà bá ń fún mi lóúnjẹ tó ń fún mi lómi tó ń fún mi lówó ṣó fẹ́ tọ́jú àwọn ẹbí mi ni. òótọ́ ló pa ọ lọ wọ ọmọkùnrin kan fẹ́ ọmọkùnrin tó o bá fẹ́ yìí ni wọ́n máa tọ́jú rẹ̀ tó máa jẹ́nu ọ̀rọ̀ rẹ̀ kásìkò gbàjẹ́ bá wá dé ìwọ ló padà láwàá nu táwọn àyàn ó rò pé o ṣẹ́ sọ owó ni. ẹ wo bàbá ọmọ kékeré ni mí mi ì tí lè má rí nsìn and again kí forty years yẹn tó pé ẹ̀gbọ́n mi àti ìdarúgbó ó ṣeé ṣe kí màmí gan kó ti kú ẹ wo àwọn fámìlì mi love mi gan èmi náà dé love wọn inú three bedroom flat kan lèèyàn kan ń gbé ló fún wa ní yàrá kan ṣé lè rí yàrá kan tó fún wa yìí a gbọ́dọ̀ ṣe mistake tẹ pálọ̀ wọn láì ṣe paṣọ fún wọn pa fẹ́ lò gbogbo aṣọ tèmi àtẹ̀gbọ́n mi ń wọ̀ ọmọ màmá yẹn ọkùnrin ló ń fún mi láṣọ ọmọ mama yẹn obìnrin náà ló ń bọ́ṣọ sí mi náà lọ́rùn ẹjọ torí Ọlọ́run. lọ́nà má bínú bóò ló ṣe máa bí. bàbá ètè síkà tí bá wọnú mò ń lo ẹ̀ mo rí tó lẹ síkà yín sínú bí mò ń lo ẹ̀ níwájú gbangba báyìí ipò tí yóò máa fẹ́ ṣe love potion ritual silent money do as i say business kinní kan ìfẹ́ mo ti yọ nọ́mbà yín. àtàrí àjànàkú ni kì í ṣe ọmọdé ìdí ẹ àtìgbẹ̀yìn ògùn yóò dáa ọjọ́ ọmọdé bá ṣògùn ló mọ̀ kì í mo ogun tí ń bẹ lẹ́yìn ògùn mo fi ní àtàrí àjànàkú kì í ṣe ọmọdé. bàbá ṣe bóyá mi kéré ni mo ti twenty six mi ò ń ṣọmọ kékeré. kò burú oríṣi oògùn owó mẹ́rin ní bẹ́ẹ̀kàwé mi kínní tó sì dá mi lójú. ẹ ṣe sọ̀rọ̀ sí i ni. èyí tó bá wù ọ́nu rẹ̀ lọ́fọ̀ọ́wọ́ sórí alákọ̀ọ́kọ́ bẹ̀ ojú ọ̀tún rẹ̀ la lò tó túmọ̀ sí ọ wà ní òkùnkùn ẹ̀gbọ́n rẹ̀ ọ ti máa náwó owó rẹ̀ ọ máa bù áyà yìí ọ máa ya. Ah, bàbá ẹ wo mi lè ṣe yẹn o kéèyàn pa ojú kan lásán báyìí ó mà ní pé èèyàn wà ní òkùnkùn ah, ah, èmi tí mo ti ní two face tẹ́lẹ̀ máa wá di one face ẹ wo mi lè ṣe. ọ̀dà náà alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ àdá àjìnà wọn pè é egbò kan ni ó wà lára rẹ̀ gbogbo ọba ṣe ń tẹ̀ lówó ẹ̀gbọ́n rẹ̀ ó máa yá ẹ̀gbọ́n rẹ̀ ó máa bẹ́gbẹ́ pé yóò sì máa bá gbà lò ṣùgbọ́n egbò ọ̀hún ò ní jiná. ẹ wo bàbá pásánálì tó bá yẹ pé yẹn ni eléyìí ò le rárá torí mo mọ̀ pé tẹ́ni pì ń bá ṣe mí báyìí wọ́n mi máa ń kí ẹ̀ mi àtẹ̀gùn mi tí bá légbòó náà àwọn náà ló máa tọ́jú mi bọ̀ èmi fúnra mi bàbá kí pé nǹkan ògùn mi lásán báyìí ara mi ò níwà òkè mẹ́wàá ni mo máa fi treatment sí i ẹ wo mi ìfẹ́ yẹn kò bá sísítẹ̀ mi mu. ọ̀dà náà ẹlẹ́kẹta bẹ̀ ilé ọmọ rẹ lálò tó túmọ̀ sí pé ọ̀ní gbọ́pá òtí ní gbọ́po. bàbá ìyẹn gan ló le jù ìgbà téèyàn ò bímọ láyé kí ló wá ṣe láyé ilé ayé asán ni ẹ wo yín ò fẹ́ o. Hmm. sórí ẹlẹ́kẹrin yìí iṣẹ́ orí ẹni la máa ń pè é. ẹni lásán ẹ wo yẹn ò lè ẹ ìbá tí kókó dárúkọ yẹn kókẹ́ tó lọ dárúkọ àwọn ìtólékè ńkà lókè yẹn ìyẹn máa pè mí. ọ ṣe sùúrù iṣẹ́ orí ẹni wọ́n pè é ó sì lágbára ju tàwọn tí mo ti fẹnu gbà sẹ́yìn lọ o. bàbá kọ́mẹ́díà lè máa jẹun kí ló fẹ́ le tó kíyàn má bímọ láyé kójú fọ́ kíyàn tún máa rán egbò ajá àjìná ẹni ẹni láì ṣe human being. sọ̀rí tá a bá parí iṣẹ́ orí ẹni tán ó lè mẹ́mìí lọ mo fi lé pé ó le ju tàwọn àtàtẹ̀yìn wá lọ́nu. ẹ̀mí bàbá ṣé ẹ̀mí àwọn tí mo fẹ́ ṣe fún ni. èyí ṣe tiwọn. tèmi ni. tiẹ̀ kọ́. Ah. ah. Tọ́lá. Tọ́lá take it easy. Fi mí lẹ̀ náà wá, kí ló dé? take it easy now mo ń bẹ̀ẹ̀ ni kò wù mí pé tèmi náà wà ní irú situation báyìí tó èmi tí mi ò nílé ni mo máa padà ní lọ́la máa fún ẹ lówó tó béèrè I will give you the money. mo bí báyìí tó o bá ti lè fún mi ní nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ relationship ò lè work láàrin mi àti ẹ̀ kò lè work ni ah ó dẹ̀ ń bá mi sọ òṣì ọ̀rọ̀ lẹ́nu irú relationship ò lè máa tẹ fẹ́ máa ní ẹni tó o bá lówó lọ́wọ́ èmi ò lè fẹ́ kí ni mo fẹ́ fi ṣe. Hey, the joy, need to refill my diamond. Everything will be alright. Everything will be alright. Ìyẹn ni Kẹ́mi jókòó tí àbí. Ṣé bóbìnrin nìwọ náà? Àbọ̀ kì í ṣobìnrin. Very soon wàá understand nǹkan tí mo sọ. Mo mọ̀ pé kò tí ì lè yí ẹ ń sìn. Wo mi bí mo ṣe rí láti òkè délẹ̀. O ò béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ tó dúró bóyá owó ẹ̀ wà lára mi. Ṣé mo ń gbowó lọ́wọ́ ẹ̀? O mọ bí mo ṣe ń ṣe nails mi. O mọ bí mo ṣe ń At times. At times. The one so nonsense is the one so fún mi pé Kẹ́mi fẹ́ ẹ. Mo ti fẹ́ ẹ tán, mò ń bọ̀. Ẹ má Olá. Olá. Olá. ẹ̀lẹ́ ọlọ́mọbìnrin iṣẹ́ orí ẹni tí mo sọ lọ́jọ́ náà lọ́hùn láti parí yìí o ẹni lọ́ọ́ máa jòkó lé lórí tó sì máa sùn lé lórí ńgbàkigbà má wàá dá alábàápọ̀ ní jòkó sórí ẹni mọ́ àbí pé máa sùn sórí bẹ́ẹ̀dì ọjọ́kọ́jọ́ tó o bá gbìyànjú rẹ̀ gbogbo ọ̀rọ̀ tẹ́gbọ́n rẹ ní pátápátá ni ó wọ mi sọ̀rọ̀ mi yọ àmọ́ níwọ̀n ìgbà tó o bá ti ń dòkó sórí ẹni lóòrèkóòrè tó sì ń sùn sí i ọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ ó máa ya sí mi o alájí ó máa wá ajú sì máa bù gbàjẹ́ sọ̀rọ̀ mi yé. bọ bàbá ẹni mi lè jókòó sí orí jẹ hmm. bọ tí mo wà nínú mọ́tò. ṣé mo lè jókòó sínú mọ́tò. ọ lè jókòó sínú ọkọ̀ àmọ́ ẹni rẹ gbọ́dọ̀ wá ń bíbẹ̀ ọ wà bí táyé ó ti gbà ọ ọ tẹ̀ sí bíbẹ̀ wọ́n wà jókòó lé. nínú mọ́tò. bẹ́ẹ̀ ni kọ́dà kọ́ fẹ́ lọ ìlú èbó tó wà nù bàálù ọ̀gbẹ́ dání kọ́ lọ patí ọ gbọ́dọ̀ gbé dání. bàbá ẹ sọ pé nìyẹn ní gbogbo kàrámọ̀ yìí. <laughs> ẹ̀rí rẹ̀ pa mí o mo sọ lọ́jọ́ náà lọ́hùn. bàbá ẹ̀ sọ. mo ní iṣẹ́ níyìn ló le ju tàtẹ̀yìnwá lọ. ibo ẹ̀ látùn òun ìmà lọ sí patí tí gbogbo èèyàn jókòó sórí iṣẹ́ àti máa jókòó sílẹ̀ ilẹ̀ máa jáde lọ máa wà ní mọ́tò máa tẹ́ sí àbàbà ah, ẹ wo mi. ọ̀rọ̀ sì kú o ṣe sùúrù kan gbọ́ o ọ̀rọ̀ sì kú. má jẹ́ kí ìbínú kankan ó gùn ọ́ gbogbo tó o bá ti fọkàn rò síyàn yóò rí bẹ́ẹ̀ o kẹ́ni náà ní ìgbà má dàrí kan ọ̀run làlà ni o tọrọ bá wá di gágá tó gbogbo ẹ̀ tán táwọn mọ̀lẹ́bí rẹ̀ sọ ọ́ jọ ọ́ gbìyànjú kó dákun ìpinnu yìí o. bàbá àwọn fámìlì mi ò lè ṣe mí èmi náà lè bínú sí wọn. má sọ bẹ́ẹ̀ a máa wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó wá kó wá fọwọ́ wọnú odò torí tó bá ru aburú wò wọ́n nǹkan bàjẹ́ o. mi lè sọ̀rọ̀ mi yí èyí tó wá ṣe bàbá ń bá yí bẹ̀rẹ̀ téèyàn-kéèyàn bá gbìyànjú tán bá ń bu ẹnu àtẹ́ lu ẹni rí i dájú kó dáa mọ́ wọn lẹ́nu torí ìránṣẹ́ ajé ti ẹnu má jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ ṣàfùṣàfù tí ò nítumọ̀ sí ẹni la sọgbọ́ ẹlẹ́ẹ̀kejì bẹ̀ ọ gbọ́dọ̀ lanu rẹ̀ sọ fún ìyàwó pé ọ̀nà tó gbà pinlẹ̀ ọrọ̀ ajé yín rèé ọjọ́kọ́jọ́ tó bá dá a lábàá àbí tó gbìyànjú tó lọ́ọ̀sùn orí ẹni àbí jòkó sórí rẹ̀ mọ́ ọjọ́ náà lọ́ọ́ jáde láyé. Ah! Ah! bàbá ó lè ṣe máa ń ṣe báyìí mo béèrè lọ́wọ́ yín jọ yẹn ẹ ní continuity rárá mo ní pé ṣé mi mi ló máa lọ àbẹ́mi àwọn fámìlì mi ẹni pẹ̀ mí anybody ò lọ in ẹ̀mí ẹran mo rò ó ah, bàbá. àmọ́ mo ní ọmọ ńlá ẹ̀mí lọ. ẹ eh, mo béèrè question ẹ sọ pé mi mi kọ́ ọ ẹlẹ́mi fámìlì mi ó ṣe wáá jẹ́ mi mi sí. ṣé wọn ò ní jòkó sórí ẹni mọ́. èmi rò bóyá ẹni ẹran lè ń sọ bàbá bàbá ẹ sọ fún ah, mi bàbá ẹ sọ fún mi ah, ẹmí ok. ọ ṣe sùúrù ah, ṣe sùúrù o ṣe sùúrù má bínú. bàbá mo ti bínú ẹ̀wọ̀ nǹkan tẹ́tí kalẹ̀ ẹ̀ sọ ma. ọ ṣe sùúrù nínú eh, afẹ́fẹ́ lẹ ní ìyọ́ máa gbé bàbá èmi ò gbé nínú afẹ́fẹ́ ilé ayé lèmi gbé inú wa kó wá gbé wá fún mi. ẹ sùúrù ìgbìn fọkànra rẹ balẹ̀ má jẹ́rú ọba ọ́ gbàkígbà tó o bá ti nílò ẹ ní ìlú àwọn gbólóhùn kan wà tó máa pèsè tí ń kọ fún ọkọ tó lọ tó bá ti pè é ẹlẹ́ni ọ̀gbẹ́ni wá fún ọ́n bí kíbi ọba wà. ṣọ́ńtẹ́ ní ni ṣe bẹ́ẹ̀ ní tẹ fún mi lélẹ̀. bẹ́lẹ̀ dá rẹ yọ àmọ́ wá gbọ́ o látòní lọ ó ti dọ́mà bó rẹ ní ọ̀gbọ́dọ̀ dùgbò ah. bó rẹ ní ọ̀gbọ́dọ̀ sùn ah. bó rẹ ní ọ̀gbọ́dọ̀ jáde lọ bì kan. Ah, bàbá ẹ àwọn ọmọ tí sọ́dọ̀ gbé mi. dúpẹ́ kó bẹ́lẹ̀dá rẹ mu dúpẹ́. ẹlẹ́dàá wo ni ẹlẹ́dàá ènìyàn. gbé gbé gbé gbé. rúrú ẹbọ ní pè ní àìrú ẹbọ àti ìfìyà jẹ ní rúrú ẹbọ ní gbé ni àìrú ẹbọ a sì fi àdẹni èmi lóye èmi mọ̀ mọ̀ <laughs> oh, èmi lóye yé èmi mọ̀ mọ̀ mo ní rúrú ẹbọ ní gbé ni àìrú ẹbọ a fi àdẹni <laughs> rúrú ẹbọ ní gbé ni àìrẹ́bọ àsìkìyà jẹni èmi lóye owó èmi mo mọ. Tálẹ̀ bẹ̀rẹ̀. Sofia! Sofia! Sofia! Èmi ni. Sofia. Ó ti bá mi nǹkan kan ṣe mí. ṣé ìwọ ló kó àwọn visitors yìí wọlé ní àbáwọn lọ kó ẹ wọlé because I don't understand láti jọjọ yìí. àwọn ọ̀rẹ́ mi ni wọ́n. àwọn ọ̀rẹ́ òkè òkò ó lọ fámíà bí ẹbí yàrá látọjọ òkò rẹ ni ó rẹ kó àwọn ọ̀rẹ́ wọlé. ẹ wo sit down. Ah. Sofia ẹjọ́ tí máa ti play. kí pátá tó dé láti wà best. movement. tutti on the mix. gbangban. ìjọba ike on the beat. you no no no you no no no no gbangban i love her fresh. sọfíà orí ẹ̀ burú. ọlọ́tí lọ rẹ̀. sọfíà orí ẹ̀ burú. sọfíà. lè stop ẹ ẹ fi mi lẹ ẹ kọ́ ṣe wẹ̀rẹ̀ ẹ̀yin náà ẹjọ́ ẹ. mami ẹ kọ́ ẹ mọ̀ ọ́ ẹ mọ̀ ọ́ ni ti tú sọ́ọ̀kì ayé làárọ̀ o wọ́n ti ẹkú ẹkú so òun nìkan kọ́ ló dára o wọ́n ti fi sáà àwọn tó kọ́ wà rè o. Uh-uh ṣé o fẹ́ pa mí láti jọjọ yìí o kàn mọ́kùn mi o kọ́kọ́ mi sókè Sofia. má mi yé kí n ṣe nǹkan tí mo fẹ́ ṣe ẹ jókòó. kí ló fẹ́ ṣe ẹ jókòó. sáwọn ọ̀rẹ́ ẹ lè gbà. àwọn kan jọ dé látàrí nìyẹn. Sofia. ẹni dà gbọ́ Sofia ẹni. àlùbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ kò jókòó sórí já. aṣọ ò bọ́mọ ẹ̀ mọ́ ó ta o ọmọ yẹn ti rìn òwò ọjà ìtọ́ ti balẹ̀ ayé o ọ̀gá ẹ pẹ́ ah, ọ̀gá ẹ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ wá wá wáyà wáyà ní ìpàdé tó dé. kí ló dé tó kàn déédéé pariwo kiri kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ibi inú yàrá yìí ni mo ti rí tí jáde ní wíńdò iná ti là nínú yàrá kó tó rẹ gbogbo ilé pápátá ìwọ nínú yàrá mi ọwọ́ wà mẹ́ yóò tó sílẹ̀kùn báyìí lè tẹ́lẹ̀kùn ni. kò sí kọ́kọ́rọ́ kò sí kọ́kọ́rọ́ kò sí kọ́kọ́rọ́ yé yé. yàtú lélẹ̀ nobody should come here this time now. hello hello yes yes ọmọ gbọ́ kíni ẹ. iná iná kò tún ni ó ti ń jó àná àti mọ ìyáfẹ́ sí mi. ojú ọ̀la ojú ọ̀la ojú ọ̀la mo dé o. aṣọ ògbó yẹn mọ ọmọ yẹn ti rí òwò ọjà èyí. sóhun tó bójú mu kí ọmọ sẹ́ kí wọ́n wá wò pé èyí tó kàn tí èèyàn ṣe ni kí èèyàn tan wọn nù kí èèyàn dáná nítorí títa tẹ́ ṣàkóbá fún bàbá nítorí wípé tọmọbìnrin yìí ń gbé pẹ̀lú wọn lórí akitiyan àfáà yìí tó ní pé nǹkan ò lọ bó ti jẹ́ kó lọ ọmọ lóyìn jáde ta èyí tó ní ta ló fi hàn rẹ̀ ṣáájú owó àfáà májẹ̀ májò tó ṣe nù mo pé ẹni àgbákìtì ń gbé kí ni wọ́n jẹun ẹ bá wá rí tí ń ṣe gbogbo ohun tẹ ló ń ṣe ọ̀hún ìyẹ̀wò tó dá káyé àfáà yìí lè dàrú nígbà tẹ wá ta á ní àwọn gbogbo rògbòdìyàn tó dé bá àfáà yìí ṣe dé ní túmọ̀ sí pé pọ́nmọ́ bá ṣẹ̀ lọ́pọ̀ ọ̀gbà gẹ́gẹ́ bí mùsùlùmí ńlá sí lákùrá ní láti láti ṣe àlẹ́bí èèyàn a máa bọ́ wọn pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ni hmm, títí tí ó fi bọ́ bí wọ́n bá lè dànù àbí téèyàn ń lò tó bá lò lójú ẹ̀ yóò sì mọ̀ pé bóun bá ṣẹlẹ̀ lílò níyà ń lò mí yóò sì mọ tún ṣe àmọ́ yìí máa bá sọ̀rọ̀ náà títí tó ló ń fi dẹ́mi rẹ̀ padà. tí táàfáà yìí àtìyàwó rẹ̀ tán lè dáadáa òun ló ń yapa àdéhùn májẹ̀mú owó tó ṣe kí nǹkan fi wá yíwọ́ lọ́dọ̀ àbáyé ẹ̀gbọ́n bẹ́ẹ̀ bá wá wọ́mọ nìkan kọ́ bẹ́ẹ̀ kó sì gbà iye tí ìjà bá yọ. Bàbá yóò jẹ ìyá, yóò jẹ ibú ìyá, ọmọ òun ò bá gbẹ̀bẹ̀ àbí bẹ́ẹ̀ eréke bẹ́ẹ̀ dáadáa ó sì gbà. àti wọ́n mọ ẹ̀ka kẹ́rin kò síbi tá a ti wá sí afẹ́ ìṣàánú yìí nítorí ẹ̀ gangan gangan bá a ṣe fẹ́ rọmọ yẹn àṣẹ wá sí ilé ìṣàánú. ẹ ṣàánú fún ọ. ẹ wọ náà tẹ fi rọmọ náà. bẹ́ẹ̀ á tètè rí ẹ rí mú bébí ṣe é ṣe kúrò yín lójú tó. mo bá pẹ́ ọ̀fà yóò ti lọ́wọ́ tiwọn. ẹ ṣe é ṣe àwọn ọ̀fà. うん。 ṣẹlẹ̀ Sofia ni mo ní mò ń wá uncompleted building ló mú mi wá kí ni gbogbo yẹn fi padà sẹ́nu mọ́. mi ò change díẹ̀ kí n fi <laughs> Yeah. What if you? need help? Oh, I'm not Anyway. see, ẹ gbà máa wọ̀rọ̀ "Um, only love lọ fi owó yẹn kò fi jẹ́ ọ̀pá rẹ̀. Ó mọ̀ pé wọn kì So <laughs> that's for you. um, use it to take care of yourself. Take care, sure. Marshall. have tó suffer fún mi You fi mí sílẹ̀ ìgbà tó you to know. padà wá mo tún gbẹ Sophia Sophia please forgive me Sophia dáríjì mi Sophia dáríjì mi. Ẹbọ àìrú ẹbọ àsìkò àjẹni èmi lóye èmi mọ̀ mọ̀ èmi ló yéye èmi mo mọ̀ mo ní rúrú ẹbọ nígbèni àìrú ẹbọ àfìyàjẹni rúrú ẹbọ nígbèni àìrú ẹbọ àsìfìyàjẹni èmi ló yé òhò èmi mo mọ̀ lówùúrọ̀ kùtùkùtù tí mo jí èmi lọ́ọ̀rẹ́ yá máa jìyà lọ́fà àní lówùúrọ̀ kùtùkùtù tí mo jí sẹ́ ṣóhun ni mo wá máa jìyà lọ mo sì lọ́ọ̀rẹ́ yá lọ́fà ẹ má bá mi wí ẹ má bá mi jà torí pé rúurú ẹbọ ṣóhun ní pé ní àrú ẹbọ àti ìbíyà jẹ ni èmi lóye èmi mo mọ̀ èmi lóye èmi mo mọ̀ o.